à ń juwọ́ ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara kì í tọ́bọ̀rọ̀ o ojú afọ ìfọ́tọ́ ìjà ní mú wá o. àájú wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara kì í tọ́bọ̀rọ̀ o ojú wa fọ ìfọ́tọ́ ìjà ní mú wá o. bá ò dáná wò èfi ò ní. then a máa need láti employ àwọn marketers tó pọ̀ gan wọ́n lè máa gbé àwọn ọjà yìí lọ fún àwọn èèyàn nínú ilé wọn láti polówó fún wọn they won't have a choice than to buy them at least wọn ò náwó mọ́tò láti lọ ra àwọn products. Hmm. wow that sounds like a good idea abi. yeah sure it does. Doctor, if you permit me, um, yeah, it's not a bad idea per se, but I feel it's archaic. Like, it's an old way of doing things. Mm, you sure think you have something better? Yes, sir. If you allow me to throw this in. Um, I think that this um, product we're talking about, in fact, in this time and age, we should advance from this style of sending marketers out knocking on people's doors and sell things to them tí wọ́n bá meet target wọn kí la fẹ́ ṣe ká máa yọnu sálárì wọn lóṣooṣù ó dà gbogbo tábà meet target wọn gbogbo mọ́tò tá à ń fún wọn it will be a waste at the end of the day and how many marketers gangan náà lè máa meet target wọn tàbá ní ká wo ká máa purọ́ ká máa tọrọ àwọn lóto if it is that easy ó yẹ kí gbogbo ọmọ akóbi five packs lọ sílé ká máa ta ká tó máa wálé wá síbi iṣẹ́ every day. But it is not that easy. And then this product we are talking about, it's not even a product that is easy for you to approach people and sell. How many people would you go into their homes and go and knock on their doors and tell them what to sell condom to you? Yamo. And it is also a product that will make good sales if we approach it the right way. But if we decide, sir, to do maybe um, a TV commercial or maybe just one minute advert and maybe we get a good artist maybe a popular sensation of our time hip hop artist you know tí gbogbo èèyàn mọ̀ for example bí ẹni tó ń tó ń pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sin Zazu yìí you know kó ṣe fídíò yẹn kó ní ah kíní kan tẹ́ bá lo kíní kan you know how many fans that he has eh, you know how many people that he would even sensitize with it because a lot of people think that ah condom is just for family planning or kwatiyawo tó fẹ́ bímọ no you will be shocked at the way people pass diseases around young people and our mountain law club and all that and say but if you make them understand that it's not just for family planning it's also for you to protect yourself and start spreading these things if somebody like that guy says it to young people they will listen to him and will make good sales we will also sensitize our community if you will agree with me sir i think that's a better option hmm. that was a good one But truth be told, uh, I'm not sure we can afford a commercial shoot now. Mm -mm. I don't think so. Sir, I'd like to say let's take a risk. Since something is we've not tried in our company before. Also, that's what some advanced company production live on. Let's try, sir. Mm. wà dẹ̀ lówó wọ́n lówó kọ́pìnì yìí. Uh, okay, I'll it. ẹ fẹ́ rí mi sá. yes jáde sórí gbogbo àwọn àlàyé tó ṣe lẹ́kọ̀ọ́ àlàyé tó dáa ni ó dẹ̀ wọ̀ mí lórí wow. ah very well ó we should pé ó ṣòro tẹ̀lé no yes eh, nítorí pé. Eh, èmi tún wò ó lóòótọ́ o it is that your same idea náà la máa lò bet ó kàn jẹ́ pọ́ náà tá a máa fi lò máa yàtọ̀ ìṣòrí bọ́ọ̀ kan wà ládùúgbò mi tó bá gbé camcorder ẹ̀ báyìí bóyá wọ́n ń ṣe bẹ́ẹ̀ lé ní o àbí kò mọ ní o tó bá rìkọ́dù wọn tó bá rí iṣẹ́ ẹ̀ létà irú yẹn á lè pé ibi tó tún wá lọ tó ní ká máa lọ bá ṣáàṣù ah sáà kí ṣé ṣáàṣù lẹ́ ń pẹ́ àbí ṣáàzù. zazu. zazu. so irú yẹn kí irú yẹn tó máa polówó condom who's going to trust him so ìyẹn ni mo wá wò pé ok aláwọn ọmọ tó mọ̀ ọjọ́ jùlọ ládùúgbò kó máa fi condom hàn wọ́n kó máa sọ̀rọ̀ kó máa ṣe púpọ̀ ẹ̀ you know in no time everywhere wọ́n mọ wọ́n mọ product yẹn ìyẹn lèmi rò so that at least a lè save wa lówó àbí. wà ló kàm kódà. ọmọ àdúgbò yẹn kí lórúkọ tiẹ̀ sà. kò yí sọmọ tó ti lórúkọ kí náà tiẹ̀ ń pè é ṣé. tí kò jẹ́ kí n tèbi. <coughs> you can imagine ìwọ náà ti gbọ́ pa so omi ìpamọ́ ẹ náà popular nìyẹn mm. kéńtèbè. Mm. ojo ṣe dẹ. Mm. bí èlò wa ni bọ́jẹ̀tì tẹ̀yìn ní lọ́kọ̀. Eh, tó bá pọ̀ ju tá a lè ro èrè bóyá bíi fifty thousand naira. fifty thousand. Ah, eh, a sì lè cut ẹ̀sì forty bó o ṣe rí púpọ̀ yẹn a sì lè cut ẹ̀sì forty with forty thousand we will achieve it that's the truth. Mm-hmm. àbí? <laughs> yes sir. Oh. <laughs> i'm not about you know kakọ máa náwó anyhow kọkọ ẹ you know it's not really right you see you know yeah lórí mọ́tò ni àwa àwa mọ́tò tó nice tó flat tó ní flat top To máa jókòó nicely. bí a bí àwọn old benz yẹn eh, is a, is another idea you know concept gidi tún nìyẹn you know àwọn kan tún máa wo old benz pé ṣé irú benz yìí tún wà àwọn kan máa wo kéńtébé you know. Yes, sir. Honestly, yes, sir. I, appre I appreciate it. <laughs> You know. okay, sir. Oh, what do you think? Ah, <laughs> fantastic idea. Oh! Kankoda. <laughs> Yes. as Àti Kentebe. Àti Kentebe. Lórí ọ̀bọ̀kun ọlọ́yẹ. Yes, so go and work on that. All right, sir. Mm, go and work on that. Yes, ṣé sir. Thank you very much, Daddy. you sent for us now? Yes, I did. Um, mi ò mọ̀ bóyá ẹ̀yin náà ti notice wípé sales wa ti drop kan bóyá a ṣe iná promotions pọ̀. Well, well, I, I don't think the creative department is doing enough. Àbí ṣèmi nìkan ni. Madam, madam, mm-hmm. ẹ má bèrè kí wọ́n gbà lẹ́nu yín. Ọ̀rọ̀ lẹ́sàn. Mi ò mọ reason tí company ṣe máa wọrú wàhálà bẹ́yìn. Ká ní wípé credit department wọ́n wà responsible to their job and ìwà situation àwọn àìsàn sales when ni drop by they are highly responsible mi irú wọn rí. Ah, ah, no no no mr tayo mr tayo ẹ má lọ sí bẹ́ẹ̀ rárá ẹ má lọ bẹ́ẹ̀ náà ah, ah eh, eh, you mind your speech ẹ máa má bẹ ṣe máa bá mi bẹ ṣe máa bá mi sọ̀rọ̀ tí problem bá wà ní department mi ẹ address problem yẹn straight and stop using bad words against us why us. ah what is us how will us wọ́n lè ṣe nǹkan tí ìdájọ́ department jẹ́ pé ẹni the head yẹ ẹ sọ pé us us kí ni èmi kàn ná ọwọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní pọ̀pá ni ẹ tó bá taba ó taba nìyẹn. ẹ má jẹ́ kó taba anybody. ó náà ti taba yín kéré. èmi ni èmi ni head of that department i am the head of that department. ọ̀gá àgbà yẹn sọ̀rọ̀ pé èmi ẹ̀ dì mọ́ ojú òtí níwájú ọ̀gá inú bí wọ́n sọ pé ojú ẹ̀ ah, you don't have any stop stop stop ṣé níwájú mi náà lẹ́wọ̀ àtẹ̀tí ń takò ọ̀rọ̀ sọ síra yín báyìí. ẹ tiẹ̀ ní regards fún mi rárá. a ní pé nǹkan ò dáa iléeṣẹ́ ò lọ síwájú instead of you to discuss way forward and you're here arguing with yourselves. baálé elédè lẹ́yìn méjèèjì yìí o ẹ níyàwó ilé àbí ẹ̀jẹ̀ bí àwọn ọmọ so tí àwọn ọmọ yẹn bá wá ṣe nǹkan tí kò dáa ẹ ní ẹ bínú o kọ́ máa lọ lé ìyàwó ẹ bá wọn ṣe mọ́ ẹ ní fún wọn lọ́wọ́ school o òun lẹ́yìn méjì dẹ̀ wá mi báyìí lẹ́yìn ṣe bí ọmọdé báyìí lẹ́ àgbàlagbà yẹn ṣe láǹgbàláǹgbà kiri níwájú mi. òun lè yes ma. will you stop that please. wọ́n department ń ẹ ṣe pé mi ni ṣé sales náà sọ mr aláìwọlá. ẹ wo sà tí mo bá kéré jù báyìí lọ ọ̀gá yín ni mo sì jẹ́ regards tó bá dé yẹ kẹ fún mi kẹ fún mi because èmi fúnra me ò oh, disrespect See, what's the meaning of all this. òun ni ìwọ ló ń dá. ẹ jáde nínú ọ́fíìsì mi kẹlẹ́ wá solution sí nǹkan tí mo sọ fún yín. ẹ dìde ṣe tí wọ́n tẹ pàṣẹ ìbá yẹn. ṣé bí wọ́n lọ síwájú mi. ẹ lè imagine ẹ wò wọ́n ẹ wò wọ́n ẹ̀yin àgbàlagbà dẹ níyàn tẹ́tí dàgbà débi tẹ́ fi nírun funfun sọmọ ekele máa nírun funfun nírun gbọ̀n ni àti bọ̀dá tó pupa yẹn ẹ̀yin yẹ́lò ẹ̀kọ́ pupa ẹ̀gbọ́n gbogbo kékeré fi gbọ́n ẹ̀ ti fi pupa what nonsense What wọ́n wọ́n méjèèjì Well, hey, what's, what's this? Ah, ọkọ mi ti. Ẹ káwọn láyé. Ebu. Ìgbàlódé. Ìpè náà sí oúnjẹ ló wá gbé mi. Ọ́ ọmọ màmá ẹ̀. <laughs> Ó ṣe jẹ́. Ah, Táyà. Ọmọ ajẹ́ báyìí oúnjẹ kẹ nǹkan tí mo máa suggest hmm. ó rẹ̀ mí gan mi bá mọ̀ fún ọ mo jẹ́ ọkọ̀ lọ ṣáwà lọ tó bá ṣáwà tán kó wá bá mi tẹ gbogbo ara mi rẹ. I go love wo. Ah, God when? Ah. God, God, when? God, when? Daddy. Ah. Elogunde. Elogunde bí báyìí sẹ́sẹ́. Eh? Hmm. Hey, Mrs. Ọláyíwọlá, hmm. so ẹ̀yin lè ṣe báyìí mo ṣe ń sọ fún wọn sì pé iṣẹ́ máa lọ wẹ̀ kẹ́ tó wá jẹun wọn ní láì àwọn ọ̀wẹ́ so ẹ̀yin wọn sọ fún wọn sì pé kọ́ wọlé lọ́wẹ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ lẹ́ẹ̀kan lọ́kọ̀ gbà hí wọ́n ti wá ní ẹ máa tẹ ara wọ́n máa tẹ ara kọ́ tó wá wẹ̀ ara ti yín àbí wọ́n máa tẹ̀ wow. kí bá gbọ́ràn sọ ọkọ mi lẹ́nu tá a máa gbọ́ràn sọ. jọjẹ hmm. abi if you don't take care of him who will <laughs> our god our boy yìí. Hmm? ẹ gbádùn. Ah! mọ́mí Mom, why eh, you not shaking your bumper for that now? Son, so ìwọ ni ìbá Yes, <laughs> The bumper that you not shake when I was bringing you, you're not shaking bumper for daddy. No, okay, o. Wọ́n ní power. Wà á máa tọ́ka ló mú ẹ You said you like it, you want to. I get you. Hey, boss, máa mú búrẹ́dì àti tí mẹ́ṣẹ́ dé kọ̀. Àwọn nǹkan tí mo ra ń bí mo ti ń ṣọ́ àgbàdo láti fi ṣe ọkàn wa dáhùn bákan bákan olóògùn dẹ̀ fi style bí ẹ obìnrin ká àwọn yẹn mọ̀ nǹkan náà máa get worried pé kí ló ṣe màmá wọn kí ló rí lè ṣẹlẹ̀ wọn gan you are not yourself. rọ́bì sẹ́mi nìyà ó ti ti sú mi ó ti sú mi wọn ò fẹ́ upgrade rárá I'm telling you they, they want they want quality but they don't want to pay for it. Eh? mi máa ma foríṣi mi máa fọrùn ṣe ni mi mọ tó kó i'm just trying to cope with their madness kó bàtà bàtà pé bí olú ń fẹjú múlùwẹ̀. ẹ̀bùn òṣìṣẹ́ ṣé wàá lọ wá torí ìṣe ìṣe nítorí owó ni ó mọ kankan èmi ò fẹ́ stress fún un ìdẹ̀fẹ́ kí ẹ̀ máa yẹ ẹ lẹ́nu ẹ̀rọ tó bá yọ ìyàwó mi lẹ́nu èmi ló yọ lẹ́nu nǹkan tẹ̀mí lè dà lábàlẹ̀ lè ká ní ẹyin tí ò wà intelligent ni tí ò mọ nǹkan tó ń ṣe nísìn àní òkè whatever treatment tó bá ń fún ó deserve it but kò ṣe wọ wà intelligent you are now creative you are mo ti fẹ́ sọ tipẹ́tipẹ́ mo mọ bó ṣe máa bó ṣe máa gbé ẹ̀tẹ̀lẹ́ ni ó dà pé àsìkò tí ń tó ń sìn ọ̀dọ́ wa àwọn tó wà ní creative department ọ̀dọ́ àwọn ẹ̀kọ́ ń gbowó inú wọn ṣe ẹ̀kọ́ èmi mọ̀ cause almost every time lọ́gá mi máa ń complain ìwọ́dẹ̀ kẹrí ọpọlọ ẹwà mi èmi lè bọ́gà mi sọ̀rọ̀ bí wọ́n ṣe bí close mọ́ tó màá rìn tó máa gba exhibition dùn wá yẹ ibi tó ti wúlò nìyẹn. But you know I can't leave. No, she, I can't. I don't know, I can't. I can't báwo. You leave. Àwọn máa fi bẹ́lẹ̀ ibi tí wọ́n bá ti mọ iye èèyàn, ẹ máa kó ń bẹ ní bọ́sí bá ti mọ iye èèyàn. Bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Ìrọ̀jà ah, mi ò fẹ́ wàhálà fún yàrá jọ kò ṣe kó ìwọ ló kó máa palẹ̀ mọ́ ẹ̀rọ díẹ̀ díẹ̀ díẹ̀ máa fi máa bẹ́ẹ̀ máa rìn yẹn tó bá dọ̀la cvm kó lọ bíṣẹ́ yẹ kó pẹ́ gbọ́dọ̀ pẹ́ mọ́. ok mo ti rí abọ́tí ah, kò zero ní orí kìíní yẹn ó wà ló. ṣé mo ní kọ́ náà tó bá. See you on the bed. Let go kọ́ lè mi leke o Bàlékè ọmọdé yìí bà mí lékè o Bàlékè. Okay. Baby let me love you no no. Baby let me love you no no. Lékè lékè bà mí lékè o Bàlékè. Baby let me. Good morning, darling. What is good in the morning? Tell me no. Nígbà tí wọ́n jí tí o sàríwo tó jí ẹ, o wá jí nìyẹn, o wá fa ju ariwo ju gbogbo èèyàn. What is good in the morning? Daddy, I don't understand. What's the problem now? Can you understand? Daddy, I don't understand. What's happening? Oh, can you understand what tó wà lẹ̀? Mo ní kò yẹ ṣogbo rubbish and nonsense tó ń ṣe yìí. Ẹ́ stop ẹ̀. Kó stop ẹ̀ mi ò like ẹ̀. But daddy, ah, career tèmi lẹ́yìn ń pè ní, I mean, dream mi lẹ́yìn ń pè ní rubbish and nonsense now. Daddy, you more than anybody knows that. I mean, this is what I really want to do. Damola, Damola, kò sí future nígbà tó máa wọlé, kò sí kò sí ọjọ́ ọ̀la ń bẹ̀, kò Do away with all this rubbish and nonsense tó fẹ́ máa jẹ́ jọ. Please, má yẹ kí mi àti ẹ you ara wa It's too early in the morning, má yẹ ká wojú ara wa o. Lára kùtùkùtù. Tí mo dẹ̀ tí mo pé tí bá ṣe tán, màá pílẹ̀ fún yín pé kẹ́ á gbọ́ kẹ́ bá mi. Bí lásìkò kìí dé kò tí jẹ́ kí n kọ́ débi kankan baby let me love you no no no. ó ń bọ̀ ẹ̀ o. baby let me love you no no no ọ̀nà tí wọ́n gé tiẹ̀ dáadáa. Oni, you know you really not you know you really do not need to talk to that boy that bad. About my son, that's wrong nǹkan tó ń ṣe iná kò sọ́pọ̀ lọ́nbẹ̀ náà ó bó ṣe ń fi ariwo jẹ́ everybody láàárọ̀ kùtùkùtù ṣáwa nìkan là ń gbé state yìí ni àbúrò pariwo ní jẹ́ kò ní dèta ni. Hmm, mm, mm, mm, mi ò gbà nǹkan tó ń ṣe yẹn ò lọ́jọ́ ọ̀la kò ní tó bá bọ̀ nǹkan tó lọ́jọ́ ọ̀la ló ń ṣe ni ó mọ̀ mi bàbá ẹ̀ ni mi máa fún ní gbogbo ìrànlọ́wọ́ tí bá lè fún àtìlẹ́yìn bá lè fún máa fún ah, nǹkan yẹn lọ́jọ́ ọ̀la náà àwọn jẹ́ ká discourage ẹ̀. Oh, oh, oh, no ah. no you can't you can't say that àìmọye àwọn olórin tó pé they are doing very well tó pé orúkọ wọn parí at the mention of their name you remember okay Michael Jackson is a good example wàá ìbá tí Michael Jackson tó tí wọ́n bá dárúkọ ẹ̀ just type his name on Google it will look like he died just yesterday or he's still here with us. ọdún wo nìyẹn máa materialize fún ọdún wo ló máa ṣe sí. we have to support him taba support ẹ then o ma ẹ bí Davido bàbá yẹn náà ṣe ń bínú sí gbà yẹn rè but look at him today bàbá yẹn gan wà mm, proud of him. Mm -hmm yà lọ wẹ̀ táǹtì lọ ká ìtẹ̀ mú bí sẹ́pọ̀n. bàbá kan máa jẹun yìí. má bọ̀ má bọ̀ mọ́. àwọn tó ti rò mí pé wọ́n kú lẹ́nìí <laughs> ojú máa kan ojú. we are we are glad to serve you. glad to serve you. all right sir thanks for doing business with us. ọkọ mi lówó lọ́wọ́ ṣé ò sí. kò sí nǹkan kan báwo lẹ ṣe rí mi sí. rí ẹ sí báwo. ẹ yẹ mi wẹ wo mi ẹ tún mi wọ. ọ rí ẹ sí. Mm. well not bad but ṣé ẹ ní láti ṣe gbogbo eléyìí láti lọ sí ṣọ́ọ̀pù ni. ṣọ́ọ̀pù ah, báwo ṣé bí mo sọ fún yín pé àwọn ọ̀rẹ́ mi kan wọ́n ṣe get together wọ́n tàjọ lọ school mo sọ fún yín náà. àwọn ọ̀rẹ́ ẹ̀ ń ṣe get together this time on a weekday. ẹ tún ti bẹ̀rẹ̀ o ṣé oníjọ́ tí yóò kí n lọ pàtí ni. ṣé kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀bù. ọjọ́ kan ṣoṣo péré tí mi fi ní lọ ṣọ́ọ̀bù ni ọjà ò ní tà lájẹ́ ò ní bùgbàjẹ́ ṣé bẹ́ẹ̀ mo pé most àwọn customers mi náà online ló wà. online ló wà. bẹ́ẹ̀ Ah so that's so ọ̀dọ̀ onípatí ni tèmi yìí ẹ. èmi nìkan ni. this time on a weekday. So, so, níjọ́ tó yàn kì í ṣe pátí ni. it's okay it is okay. ah ẹ̀yin àtẹ̀yàn kan jọ ń jáde. mi ò retí èèyàn kankan. ah ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn. kí ló dé. ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀. ẹ lè mi. What? Kí ló ṣẹlẹ̀? Má ì tí lọ, kọ́sítọ́mà mi kan ni. Kí ló ṣe kọ́sítọ́mà yẹn? In this house? Mọ̀ mi mọ̀. Ṣé mo kí mo ti warn ni about customers coming here láti wá máa láti wá máa disturb mi? Ṣé mo ti warn ni? Ẹ má bínú, èmi náà fà dírẹ́sì profile. So what happened to your online business? télọ̀ wèrè ìwọ́dà bọ́ta bọ́ta. tó fi jẹ́ pé kọ́sọ́mà yẹn máa gbálẹ̀kùn bíi this early láàárọ̀. ẹ wo kẹ́mi ló máa jẹ́ o kẹ́mi ló máa fún wọn lájẹsí bí wọ́n ti ní lára títí tí ń ṣọ́bùn rí mi lọ ṣe ń bọ̀. Ah, I see. Okay, lọ sort it out, please. Ah. I need to go to work. Mi ò bọ́sí mi ò mi ò bọ́sí tà mẹ́ẹ̀ báyìí. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ kí ni kí n ṣe? Ẹ tẹ bá mi bá sọ̀rọ̀ pé kó tiẹ̀ ní sùúrù kó fún mi time díẹ̀. Kí n bẹ ṣe kí ni? Ẹ bá mi bá sọ̀rọ̀. Oh so that wọ́n á tún lè eléyìí náà á tún lè yà mí láṣọ bí the other one ṣe yà mí láṣọ. Wèrè ṣí ọ̀sẹ̀ lọ bọ́ta. Ẹ yé rárò kan, ẹ yé rárò kan gbà tí yẹn ya mo mẹ́ǹdẹ̀ ń gbà yẹn náà. Oh my God, irú láìfọ̀ mo wá. O mẹ́ǹdẹ̀ ẹ ń gbàgbé nǹkan o. ọ̀dà wa mo fẹ́ lọ síbi iṣẹ́ lọ clear ọ̀nà mi ò yọjú sí ẹ̀ hàn lọ clear ọ̀nà fún mi. ọkọ mi mà níyìn eyín mà lọkọ mi eyín sort it out. hey clear the way. yes please. clear the way. lẹ́mi wọn máa yí egungun ẹ̀jú tèmi lọ́wọ́ bá ní o. Jádesọ́lá. Yes sir. Kí ni nǹkan tí a ṣe fún ẹ tó le débi pé ó ń wárántì pé ó ń resign? Ah, <laughs> nothing sir, mo kọ. Nǹkan kan gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ ah, wait kí ló wà bẹ́ẹ̀ tí eh, tó bá dẹ̀ jẹ́ pé ká increase salary That shouldn't be a problem. <laughs> Increment of salary. Ah, yes. Ẹ̀yin tó jẹ́ pé <laughs> kakọ get zazu lásán ẹ lè ṣe commercial wa. fi zazu sílẹ̀. let's discuss this uh, let's put this aside. Uh, size really not a problem trust me I'm going to concentrate the family mi they need my attention. That's, eh, that's the reason. And the workout time, eh, débi pé I mean, irú eh, time to máa resume and to máa close á lè shorten ẹ̀ débi pé ó máa favour ẹ̀ now. I don't think so. <laughs> yes, sir. But eh, ẹ jẹ́ kí wọ́n máa lọ, sir. Eh. <laughs> Yes, sir. Uh, have a good day, sir. Uh, uh, um, Jadesola, uh, àbí nítorí kéńtébè yìí ni. Ọ̀dà we can engage ṣàṣù o tó bá jẹ́ ọ̀rọ̀ ṣàṣù ni. Um, ó dùn mí wípé um, gbogbo ẹ̀yin head of department yẹn ẹ̀ pé we have head of department sales we have um, head of department marketing um, kò sí HR ń bíbáyìí kò dẹ̀ sí creative náà ní bíbáyìí but then. Um, máa pè wọ́n máa sọ fún fúnra mi but I would like to publicly inform you all that uh, Mrs. Olaiwola has been promoted to be the supervisor of the creative department. Thank you. You're Congratulations, ma'am. Yes, I, I told her this morning, but mo wá feel pé kò yẹ kí n kàn dá sọ fún àwọn nìkan. Yes, ẹ lè máa rò pé ah, kò tí ì pẹ́ tí wọ́n dé, kò tí ì pẹ́ tí wọ́n join wa. Lóòótọ́ ni kò tí pẹ́ tí wọ́n join wa àmọ́ tí èèyàn bá ń ṣiṣẹ́ lásìkò tó yẹ kó ṣe tó bá ń ṣe dáadáa ó yẹ ká lè gbóríyìn fún you have been amazing since you joined us ẹ ẹ tí fún mi ní any reason ẹ mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ ní fún mi ní any reason láti um, regret pé I employ you thank you for putting in so much. ẹni tó bá ríru yín tí kò bá appreciate yín kò ní appreciate ọlọ́run so thank you for being um, so good so dedicated to this we appreciate you Mr. Laiwola ẹ ṣé gan for all that you are doing as well thank you sir. congratulations yín pẹ̀lú wa wa lọ́wọ́ Thank you very much. Congratulations. ẹ ṣe gan ni ọ̀gá. ẹ ṣe gan ni. òkú àbẹ̀wò. frankly mo má jẹ ìtàn ẹ eh. eh, ilé aláyọ̀ nílé ẹ̀rín ni ràì àti bàbá àti àtọmọ àti. o ti ra ọmọ yẹn ìfìyà wọn náà jáde tó bá bẹ̀rẹ̀ kọ́mẹ́dì wọn báyìí máa ń wọ báyìí máa ń wọ pé kókó sí oh i. oh my god oh my god it is well. Uh, it is well. Ah. wo ìyá yìí ni mi ò mi ò rẹ́dí láti gbé who else. o mọ báwọn ìyàwó wa ṣe máa rí gbé bóyá ó ní ìdíkò báwọn ṣe ọkọ ní bàbá wà very urgent. hello. ẹ wo owó tẹ fi sílẹ̀ pé kí n fi dáná yẹn kó lè to o mọ́mì mi pè wọ́n ní wípé àwọn pé ìpè ẹ̀gbẹ́ kọ́ wọ́n ní ọdún tí ń súnmọ́ kẹ́ ẹ fowó aṣọ àwọn ránṣẹ́ àbúrò mi náà sọ pé. I told you pé mi fẹ́ gbé kọ́ lè. Don't worry, don't worry. I will handle this. I will handle this. Don't worry, don't worry. Ọ̀rẹ́ ṣe jẹ́jẹ́ o. I will handle this. Drastically jọ o. I will handle this. All right. ṣé wọ́n fi ṣe ẹni bẹ́ẹ̀ ni ṣé wọ́n ṣépè ẹ̀ fún ẹni wá ṣé wọ́n ran ẹ̀kọ́ apà mi ni mo fẹ́ mọ̀ torí kò sáàyè mi èní kí mo wá fún kankan ọ̀la mọ́mì ní kí n mọ́mì ní kí n béèrè owó kan àbúrò ẹ ó fògànà ẹ̀gbọ́n ẹ ó jáná mọ́tírìlà lẹ́nu o wá ṣé èmi èmi èmi ojú òkì ń tiẹ̀ ni. kí ló fa gbogbo ọ̀rọ̀ tẹ́ ń dá sílẹ̀ yìí kí ló dé. kí ni òde títí wọ páàdì tó fi ń ṣe menstruation ó máa bèrè ẹ lọ́wọ́ mi ni what what kiriki what exactly what exactly is it look oh useless even to yourself to the community to your family you are completely useless o o short fún ìjọba o o o short fún community. ẹ wo mi ò láì bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìdí ẹgbẹ́ ìṣe pé ó sì ń jọ ìpè o. mi ò láì nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ ẹ̀jẹ̀ mọ́rọ̀ èdè bẹ̀rẹ̀ sí ń dà sílẹ̀ kí ló dé kan mi ò fẹ́ pé o mi ò nífẹ̀ẹ́ sí nǹkan bẹ́ẹ̀ rárá. wá jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ náà kò sí ọkùnrin kankan tí ìyá ẹ̀ bìyà. obìnrin ni gbogbo wa èmi dẹ̀ la kọ́ ah no wonder. ti. Ah, mo ti wọ one chance mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. kò yẹ ká ẹ bára yín jà o torí wípé báwọn àtẹ̀jẹ̀ tó ìjà lè ṣe ah. kó máa wà o. èyí tá rí táyọ̀ ní wílé ni ọ̀pẹ̀ o. kí ló ṣẹlẹ̀ o kì máa ń sábà wá sí bíbá yìí mọ̀ náà ìwọ tó jẹ́ pé tó bá ti kúrò ní ọ́fíìsì báyìí ilé ló máa ń gbà lọ street hmm. àti ibi ẹni pàwọn agan ò nílé. èèyàn abidi yan yan àkọ́kọ́ tó ń sọ lókè hmm. mo wà lọ́fíìsì mo yíṣẹ́ tán ṣé mi nígbà ẹ lọ ni táwọn fámìlì mi retí mi nílé kí ni mo tún mú ta. Hmm. wo ọ̀rẹ́ ẹni tílé ẹ bá dùn òun ló máa ń rántí ilé òun ló dífá fún lẹ́kítọ́rà tó yẹ pé kò ní happy home irú wọn náà máa ń set seven a.m. lectures. <laughs> you are right you know torí tó bá jẹ́ pé bó ṣe kúrò níbi iṣẹ́ ó rántí pé bàtà wàhálà ló gbé sílé wáyà wábì kan tọ́jú kò sí jẹ́ ṣe fàájì ẹ̀ títí ilẹ̀ máa fi ṣú bó bá délé báyìí oorun ni mẹ́. kò dọ̀rọ̀ lẹ́sọ̀ hmm. àmọ́ ẹlẹ́dàá jẹ́ ka irú family tó a máa dà aláàmú bẹ́ẹ̀. àmì mi ì gbọ́ kẹsà mi. sí kí ni. mo ní ẹlẹ́dàá wa kò ní jẹ́ ka irú family máa dà aláàmú bẹ́ẹ̀. wo ọ̀rẹ́ ṣé kí wọ́n gbà sùn wa torí ah. ẹjọ́ tó fẹ́ kò sí kò bẹ́ mi lé o. àsun àsun mm-hmm. kọ́ azu ló sọ kì í ṣe àsun azu ah. ah. òbí kí náà tí onígùn láì. ara ìlú àwọn oṣù kọ lélẹ̀ azu. Okay, so I called to inform you all about the private meeting I had with Mrs. Jadisola Olaiwola yesterday. She came up with a beautiful proposal. She came up with a very beautiful um, script. You know, it was so nice. She came up with an idea that we should shoot a commercial that will help our brands. And I think I really love that. This script is so beautiful. I mean, you all need to read it. So at the end of the day, mo to decide wípé a máa need to shoot um, commercials because I know that kò sí ẹnikẹ́ni tó máa woru commercials bẹ́ẹ̀ siko tí kò ní lo product wa tí ó bá ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí ẹ̀ àtòwò sí láti máa lọ lọ. So I must say thank you. That was a very brilliant yeah. idea. I appreciate it. Hama, um, I can't wait to read the script. Yes. To better she presented, you need to be seen like her. <laughs> Thank you. So, um, ibiti tí mo ti wá nílò ìrànlọ́wọ́ gbogbo yín nítorí wípé ẹnìkan kì í jẹ́ àwádé ah, tá a bá ti commercial yẹn tí a ò ní pẹ́ I ma need a very notable face and household name to le help wa láti promote brand wa torí tó bá ti ń rí wọn báyìí ẹlòmíì ò tiẹ̀ fẹ́ mọ irú nǹkan tẹ́ tẹ́ fẹ́ polówó yẹn tó ti rí favourite èèyàn tó láìkì mẹ́ ò lọ rà á nìyẹn so I'm looking at a face that can promote the brand mi ò mọ gbogbo wọn tán so àwọn tẹ̀yìn bá rò ẹ jẹ́ kí n mọ̀. like a celebrity. exactly. ah ma fc all the way count on me on this one Whiskey, ló lè ṣe ẹ trust me Whiskey, ó máa fún wa ní everything ta fẹ́ ẹ wò èmi dẹ̀rẹ̀ mo ti ń crush lórí ẹ̀ látọjọ́ ìbóyá màá ti fi opportunity yẹn mi. are you okay? how can you mention whiskey when we have Davido Obio, the best. Mm. Can you imagine? Mrs. Ọláìwọlá, ẹ Bamini, mí ni. corporate organization, In inú company ilẹ̀ dẹ̀ ti ń ṣiṣẹ́. So tó bá wá yá wá mo máa pe ẹ̀yin yìí ní leaders of tomorrow. Nǹkan tó yẹ kí n fi láìfù ìtìsí ń eh, ẹ̀ ní fi ṣe nínú corporate organization níbi báyìí lẹ ti ń sọ mashala lẹ ń sọ obio mo ń sọ̀rọ̀ tomato paste gbà tó jẹ́ pé àwọn HR wa gan àwọn tó yẹ kó employ wọn ní employ wọn àwọn family wọn lọ́mọ máa kó sẹ́nu iṣẹ́ àbí àwọn girlfriends wọn ṣé irú ìwàlẹ̀ kẹ́yìn ti máa ṣe àbóyẹ kẹ́ máa tarú kẹ́ máa ta bẹ́ẹ̀dì agége àbí kẹ́ máa ta bomb shot ẹ̀dùn ó sì bẹ̀rẹ̀ sọ̀rọ̀ Wizkid àti Davido can you imagine irú nonsense wo nìyẹn ẹ tún wá dìú láàrin ara yín lójú mi ẹ̀jẹ̀ láwọn àgbàlagbà tó jókòó sí ní báyìí ẹ bàjẹ́ ọ ẹ̀kọ́ ríyàn sọ fún yín ni o. ṣẹ́yìn náà fẹ́ sọ Burna Boy. okay. sales department ni wà ní òsèlú creative department. okay. Um, bẹ́ẹ̀ ṣe bá wa sọ̀rọ̀ yẹn nǹkan tó wá sí mi lọ́kàn ni tó bẹ́ẹ̀ ká wá homely uh, person you know, personality tó jẹ́ bí household name ṣe gẹ́tì sí i so a lè bá drive product wa kó tó wá sọ́dọ̀ hmm. okay. yeah um, to back him up on that and èmi mm. feel pé if we get a celebrity um, maybe an actor you know a wife you know ìyàn eh, ìyàn táwọn ti mọ̀ already pé wọ́n ní home okay for example if we have a um, Mide Martins or Abiola Adebayo or. Mm ọmọtọ́lá jọládé kẹ́hìndé ẹ ṣé wọn ká mọ̀ pé ìyàwó ilé ni wọ́n iná mm. a mọ̀ pé bí àkàkọ̀ rí wọn sísọ ẹ pé nǹkan tàti ẹ ń polówó yìí tomato paste ni bí àwọn adáná pẹ̀lú àwọn ọmọ lórí tíbù pẹ̀lú ọkọ àná ọ̀dà ṣe fáwọn yẹn máa wò pé ah, bóyá tó ń jẹ́ ní wọn gbọ́ngàn rè wá torí ẹ̀ àwọn tó lọ́ọ̀fù wọn torí ẹ̀ fẹ́ rà you know but if you are talking about for example say let's look at the gaga gbogbo ọ̀n ló mọ̀ pé she is also an actor doing very well too and of course èèyàn dáadáa ní nílé but she is not portrayed like that to the public Outside. because of àwọn uh, eh, role and all that so ẹ fi ìpè tábà kó àwọn mẹ́rin sílẹ̀ tábà mú kan nínú wọn èwo làwọn èèyàn máa báyìí mọ so i think that maybe by the time you read the script ẹ understand the tí mo sọ better. you always amaze me you are very smart you know thank you, you. Uh, irú nǹkan tí mo sọ nìyẹn product by irú àwọn èèyàn ta need nìyẹn so inú àwọn tẹ dárúkọ yẹn we should be able to use one. Okay, we'll come up with something. And you talk on Eloka, Eloka scripting, eh, so you can get back to me on it. That will be all for now. Thank you. Thank you very much, ma'am. It's your boy Dami from the D to the A and M Y. Hmm. Okay. Girl, I take you out tonight. Girl, I'll take you out tonight. Girl, I'll take you out tonight. Girl, I'll take you out tonight. One tanamera, two tanamera, baby three tanamera. Hey, one tanamera, two tanamera, three tanamera. One tanamera, two tanamera, baby dami tanamera. The truth is say I no know, I be no know say I go blow. Hello? No wà nílé sà. Ó wà nílé. Wọ́n ṣílẹ̀kùn fún mi. Mo ti ń bọ̀ sà. dáre. mo rò pé orí burúkú mọ̀ bọ̀ ṣá. wọ́n ti kí ló ṣẹlẹ̀. ìbéèrè mo ṣe ibi ẹ ọjọ́ tí o bá dẹ yìí wàá bẹ̀rẹ̀ sí máa lábọ̀ pé olórí burúkú ni ẹ. dáàdi kí ló ṣẹlẹ̀. náà mo ti wà nínú ọ̀nà ìsìn alẹ́ ten minutes tí mò ń gbá ilẹ̀kùn tí mò ń ṣàìsí lọ kọ́kọ́ o tilẹ̀kùn mọ́ra yẹn torí kí ni ọ wá pa ọkọ àdúrà àdúgbò ó fún ìdáhùn ìlọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀ náà. dáàdi ẹ̀ kí n wọlé ń tẹ̀ mí ni mo ṣe tilẹ̀kùn tí mo ṣe rehearsal. I'm sorry, sir. What I can't help go only one time a mirror, two time a mirror, maybe three time a mirror. Kí um, mo ṣe bá sọ́sì tètè? Nítorí ẹ̀kọ́ tí fẹ́ lọ mú ìyá àgọ́ mi lọ́mọ́, mo sáré padà tí wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ gidi o tún ṣe bẹ̀rẹ̀ sí máa play. mo fẹ́ lò ẹ̀ ní pé ẹ̀mọ́ kọ́ta pé mò ń pariwo tẹ́lẹ̀ so máa ní gbígbá kí n lò ẹ̀ then I would I'm sorry darling. Dàmọ́lá. Mọ́sálẹ̀. Mi ò ní fẹ́ kó máa rò pé kí ló dé tí mo kórìíra ẹ báyìí. Àbí bàbá yìí ò nífẹ̀ẹ́ mi ni. Kí ni mo ṣe fún bàbá yìí gan? Hmm mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọmọ mi tó jẹ́ mo nífẹ̀ẹ́ gan àmọ́ nǹkan tí mò ń bá ẹ sọ ni mo fẹ́ kó wọ̀wọ́ náà létí kó lè wúlò fún ẹ ìwọ rèé o kàwé o jáde pẹ̀lú ìwé ẹ̀ tó ṣe fi yangàn tó yẹ pé o lè fi rí ibi tó bá wù ẹ́ àwọn irọ́ ni orin tó fẹ́ máa kọ yìí náà ni o ò fẹ́ gbọ́ mo dẹ̀ fi ní ẹlòpítọ́ pé iṣẹ́ yìí ló kàn tó fẹ́ wá màá bá ẹ wá iṣẹ́ sọ́dọ̀ tèmi káyọ̀ bá sọ̀rọ̀ tèmi màá bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ wọn á bá ẹ ríṣẹ́ bọ́tí rọ́ ni wàá jókòó sílé wàá máa fọyín dáwọn aládùúgbò létí ṣé ìyẹn make sense létí wọn náà gẹ́gẹ́ bí alákọ̀wé tó jẹ́ tó kàwé tó mọ tí gbòòrò ń sọ tẹ́mi náà. láti ẹ wo ah, gbogbo akọ́nà máa ṣe white collar job o just allow me pursue my dream i mean láti ah, ẹ wo mi ò lè aláwẹ̀ kò pursue dream tó ń sọ pé o fẹ́ kò possible yes because o ò lè wà kó máa fi ariwo dí àwọn ará àdúgbò létí àbúrò kó àdúgbò náà ń gbénu estate ni àbúrò kó wọn ń complain ni wọ́n fọwọ́ wà wọ́n wá ni àbúrò kó wọn lè complain nípa commercial sí local government ni àbúrò state ni ṣùgbọ́n kó wọn lè ọ̀rọ̀ pé wọn lè wájà dé kó lè state yàrá wọn á lé wa wọn á lé wa jìnnàjìnnà it doesn't make sense. Daddy. yes. Hey, Daddy, Daddy, I'm confused about something here. Daddy, is this about our neighbors or Ego like a continuation? If you're not continuation, if you're not, mi ò fẹ́ rárá rárá má kọrin má kọrin kò sí ọjọ́ iwájú kò sí ọjọ́ ọ̀la fún ẹ ní díẹ̀ má kọrin yes má kọ. dàmúrà yìí lè fi ọjọ́ jẹ́ dé. sọ fúnra rẹ̀ bójú wo ara ẹ̀ adókèdèdè ètò bó ṣe kò tó sí. ṣé ọmọ tí wọ́n bí lé ire tó ní làákàyè tó rí ẹ̀ pé ṣé ẹ kó máa múra báyìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ sìn abẹ́rẹ́ sí máa gbó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ sìn abẹ́rẹ́ sí máa mutí. ṣé ọmọ gidi ń wọṣọ báyìí tó bó ṣe kò sí bẹ̀rẹ̀ rẹ̀ èdè pátá nìkan ló hàn dá ṣé ọmọ gidi ń wọṣọ báyìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ sìn wàá bẹ̀rẹ̀ sí máa mú wàá bẹ̀rẹ̀ sí ní máa mutí wàá bẹ̀rẹ̀ sí ní máa rédè ooru ó parí nìyẹn finally òjọjà nìyẹn kò sí kò sí kò sí rẹ́mẹ́dì mọ́ nìyẹn ẹ̀ṣẹ́ yẹn fẹ́ yẹn fẹ́ máa náwó lórí mi ò fẹ́ kó kọrin gbọ́n tí mo sọ fún ẹ lọ wá iṣẹ́ ṣe yes. Daddy, please, should it be about you all the time? Yes, Daddy, I have my own life now. been in Law School. I came back home with good grades. And I will tell you that I've been listening to you all my life. That you've made my decision, like everything about my life, you have decided it all my life. I just this one. Okay, daddy, you want me to be a man, and you're not even giving me the chance to think for myself. You're not giving me the chance to, to groom myself. You're not giving me the chance to make mistakes. Timoba It's Timoba did I feel well. So be it, but then please, daddy, just give me this chance. ẹ jọ̀ọ́ dáàdì dáàdì sí i I promise I won't disappoint you. I, I can I can bet my life Me only, lè me only. Moti lè mú it's just I was just rehearsing like okay tí ma fẹ́ perform the stage but ló ṣe marry because you have to follow the trend but bí okay daddy see let me tell you something daddy gbogbo akọ́lá máa machine, wáyé kọ́lá jọ ṣó ti yé now tẹ́pẹ́ máa wò láìpẹ́ láì you know, but tí ready to ń fogbọ́n ọdún sá yeah, àwọn tó ń ṣe wáyé kọ́lá job àwọn tó yẹ pé à ń follow passion wa báyìí tọ́lọ́ bá dá a lọ eventually ó kò padà bí nípa àṣògo owó ní dáàdì yes ẹ máa rí ìdíwé tí ọlọ́run ṣe ń dá àwọn boys lóhùn nowadays dáàdì tọ́lọ́run bá dá mi lóhùn tán dáàdì tọ́lọ́run bá dá mi lóhùn tán okay you take for example it only takes one slang gbá mi láti blow i am building mine already you understand daddy ẹ kàn imagine one time, tanamina tó tanamira it's something you've always known ẹ wo bọ̀bọ̀ to blow ní december yìí zazu Daddy, ẹ wo zazu But boy, Daddy, i'm sure you know this guy this guy àmì ìkóngó òró ìpínlẹ̀ ẹ̀fà ṣẹlẹ̀ sóhun shele so. Daddy, dédé sọ pé kí n tẹ̀lé yín jáde láì ṣe pé ẹ nídìí mi why ẹ fẹ́ fi mí ṣáàyìn ẹ fẹ́ fi mí basta. dadi ká lójú ẹ ń function dáadáa wà á reaction mi now ó máa wá ẹni tó máa fi ṣe example pé ó fẹ́ máa kọrin zazuzẹ ló lọ mú. Ah! nǹkan tí mo sọ pàṣílá nìyẹn so dáadé yín náà mọ̀ pé zẹ ni because èmi ò dárúkọ zẹ lẹ́ẹ̀kọ́. orí ẹ orí ẹ dàrú kí ni mo orí orí orí ìyá ẹ dàrú èmi ló mú ṣeré ṣé orin nìyẹn ń kọ orí ẹ tó máa o tiẹ̀ ń wọ̀ ẹ tó máa fi ṣe pé eléyìí fẹ́ máa tẹ̀lé máa kọrin o ìyẹn ló lọ mú ṣé mo mọ̀ pé mo sọ lẹ́ǹkan mo ní wàá mo gbó wàá mutí wàá máa ṣe máa máa ṣe irun kéde irun tó máa ń lọ yẹn wàá ṣe wàá dàbí ẹ̀hàn ọ̀nà sí gbòòrò wàá láwọn ọlọ́pàá lé yín kiri ọlọ́pàá mú ẹ kiri wọ́n ará ẹsẹ̀ kiri gbà tó òjò èèyàn òjò èèyàn gidi yes look wọ́n máa ń bó lágídí wọ́n máa ń bó lágídí ẹ̀ àná àná bò wàá mọ̀ pé nọmba one ni mo mú ní gbogbo àgbáyé ní kí n lágídí èmi ni nọmba one èmi ni mo kò ṣẹlẹ̀ èmi táyọ̀ yìí ni nọmba one máa jọ́ lójú máa jọ́ lójú máa ju ẹni ojú kò ṣe inú ilé mi ló máa ti gbé báwo rẹ kò sínú ilé ìlú jẹ fẹ gbàgbé kan tí mo wá mú nínú ilé wàá bá mi bẹ. àti wọn wà ní ọgbà ló jẹ́ kí n náà kí ló mú mi lọ dárúkọ ṣàzùzù báyìí sí ṣé mi lè dárúkọ wíṣkì tàbí débi tó bàtọ́ jẹ́ pé tí ẹ̀ bá ń ṣòro gbà tí mo kọrin gan ṣàṣùzẹ̀ ló wọnú lérí. ìfẹ́ kọrin wọn bá bì wò bí wọn ò bí ìyá ẹ̀ dá ìyá tó bí ẹ̀ mọ̀ sọ wọn ò bí dá kó kọ nínú ilé yìí ká má ti wá sọ̀wọ́ láìsọ ọmọ àlè ìyá ẹ wọn ò bí da sọ pé mo sọ fún mo sọ bẹ́ẹ̀ pé mo ní ìyá ẹ wọn ò bí da kí ìwọ kọ nínú ilé sọ fún ìyá rẹ rìpọ́ọ̀tì mi fún ìyá rẹ. Ah, bàbá wa ń wọlé ní mi lóòótọ́ ah. ó tún ti zẹ́ o. Eh, yes ma gẹ́gẹ́ bí nǹkan tí mo bá yín sọ̀rọ̀ lórí fún ilé nǹkan so I feel it's better tí mo bá wá rí lọ́fíìsì ká tàbí explain better fún yín. Mr. Um, Lawala ló sọ fún mi pé um, àwọn the MD of uh, Lawson Group of Company ni pé ó pé àwọn sọ pé àwọn need um, in fact they made more order for our tomato paste the courtesy of the video that he saw. Wow. You know the video went viral. Viral. You know, so pé àwọn dẹ̀ like ẹ̀ gan pé àwọn tiẹ̀ ti ń rò báwọn fẹ́ change owó pé fún àwọn táwọn ń bá distribute tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé so ó kọ́ bọ̀ sí right on time nígbà táwọn rí ilé pé so àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní àwọn fẹ́ jẹ́ one of our major distributors wow. you know so ngbà tí Mtalayola sọ fún mi ní okay that is I think he said he will get in touch with you but because um, he's in charge of the sales department and um, he feels that I'm sure he's just a little calculate six and um, then secondly ma um, YouTube yẹn kò máa sọ fún yín náà pé a fi sí a fi advert yẹn sórí YouTube yes. and we've had views you have no idea ma ah. and um, àwọn yẹn náà ti pè mí sẹ́yìn pé um, so I will need the I will need to go to the account department so that I can give them our account number. They pay dollar on every month, so, ah. so our advert is even bringing in money, money. for us. So oh. that's that's it so far, ma. Wow, that's very good. And mọ̀ regarding the YouTube then um, ọ̀rẹ́ mi kan tí a jọ lọ school tó ń gbé ní UK ó pè mí pé à òun rí advert pé òun tètè tè mọ́ pé company mi nìyẹn pé kí nìkan kí nìkan Ọlọ́run bless me with good ends and we are doing very well you know wọ́n ní pé um, àwọn náà máa fẹ́ máa distribute ní UK you know ó ní um, kí ló máa ń pe àwọn Nigeria store tó ti máa ń ra oúnjẹ tútù and everything dàgbọ́n òun máa máa ta ẹ̀mọ́ náà food market ah, ní that's very good ah, ṣùgbọ́n pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà àwa náà ti wọ international market ni nǹkan tá à ń produce dà so a kàn ní kò sí bí nǹkan wá ṣe wá dáa tó kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ta ọjà tó dáa tó tí ẹ bá polówó ẹ̀ limitations máa wà lórí ẹ̀ ṣé bíbi tó bá ti mọ̀ ọ́n lọ́ọ́ ti máa rà tí wọ́n bá mọ̀ ọ́ lọ́dọ̀ yín ní ìrà So thank you for the idea. It's really working. And this of a YouTube thing, you know, tí ẹ bá sọ pé for you okay? and then you can imagine kó kan kan máa wọlé sílẹ̀ níṣẹ́ tí o So èèyàn you you can know it all tọ́lọ́n bá bẹ ṣe tó bá ráwọn gidi around you tí wọ́n wà hardworking tí wọ́n ronú tí wọ́n ronú wọn tara wọn nìkan tí wọ́n dẹ̀ ronú bí wọ́n ṣe máa jẹ́ you should appreciate them thank you very much ma. you're welcome ẹ ṣe tẹ bá ti jáde bá mi sọ fún Abímbọ́lá ní marketing pé kó yọjú sí mi thank you yes ma ẹ You all would agree with me that Mrs. Olaiwola here has been worthy of our employment. She has been of um, a great help to us here everything has really changed. According to sales, Mr. Olaiwola here, or jẹ́ we sales wá increased drastically. I must say she has been of great help to us. Exactly. Thank you. yes. Fún I would like to announce to you all that um, Mrs. Olaiwola has been promoted to be the HOD of Creative Department. <laughs> and aside that, you'll become um, our major consultant for all our companies. So let's say, Nilo, ẹ máa máa be by be by in the major office yìí but Emma consults from consult our companies wa so kù. I must say you're not just consulting for us. For every consultation you do, you'll be earning a lot. I'm going to send you the contract form so you see what it entails, you know. So Omi mi ìpè gbogbo ìgbà tẹ́ bá ti jáde lọ láti lọ consult fún wa. Gbé àwọn àwọlé sàkáǹtì yìí. Congratulations, ma'am. Um, thank you. Mr. Olayiwola, thank you so much for recommending this beauty, this um, intelligent and hardworking woman to this company. Thank you, ma. We have not had any regrets since we. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn companies bíi tiwa máa sọ wípé àwọn ò lè employ ọkọ àtìyàwó ṣiṣẹ́ papọ̀ torí kò kí ń jẹ́ kí wọ́n ṣiṣẹ́. Àmọ́ títí yóò rí bẹ́ẹ̀ o. Ẹ̀yin méjèèjì lè ń ṣiṣẹ́ takuntakun láti lè jẹ́ kí um, iléeṣẹ́ wa kó lọ síwájú. I am not taking it for granted. Thank you so so much. Ah, especially you. Mrs. Olaiwola, you've been amazing. Mi ò yin yín lójú yín nítorí kórí yín lè wù kẹ́ má bàa ṣiṣẹ́ mọ́. Yorùbá ní yiniyini kẹ́ni ó lè ṣe mí ni. Mo yìn yín lójú yín kẹ́ bá lè tẹpá mọ́ṣẹ́ yín. So that ká tó rí ìwòye mi, ẹ̀ tó ti ga jù báyìí lọ. <laughs> Thank you so much, Mrs. Olaiwola. I appreciate you. I appreciate your family. God bless you. Appreciate it. It's you, Goma. I appreciate you. Thank you. Thank you for your cooperation. <laughs> My big money. Thank you. Thank you. Thank you very much. Elimalo, Eshi. Eshi. Ee, ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Mm. get your problem now. It's, the money is not an issue. Oh, shit! hey, <laughs> that's my mama. Mama, don't you. Oh, wow, I trust you anyway. Went to you. <laughs> Yeah, you need to. Ah, ah, out here, Dad. Oh, that parents, sick. you need to hear this. Ha! My mom. Mom seen me. Ha! She wants to change all the furniture in this house and even the appliances. Wow. dẹ́dẹ́ gègé. àwọn fọ́níṣọ̀ o. ń gbọ́ kí ló ṣe àwọn ilé. lóòrùn kọ́kàn ṣe kọ́kàn ṣe nǹkan fún pé bí akẹ́kọ̀ọ́ fún lẹ́ni facelift then maybe we should just change the look of the house. ọkùnrin ṣàwọn eléyìí àmọ́ ká fúnlé ní facelift. àbí. nítorí pé ó ti wà lọ́wọ́ ẹ̀. Ah. àbí. dé o. ọ̀rọ̀ yìí gba kíyèsí. àwọn mi dà. Dàmọ́lá Dàmọ́lá. má. fúnra pè mí àwọn bàbàbàbà bọ̀ ẹ máa bọ̀ jàre I have good news for you I have good news for you. ẹ káàbọ̀ kí ni ẹ. ẹ máa bọ̀. kí. ẹ dúró sínú ilé. Okay. Uh, with the citizens. Ah. get him away. Are you Are you for Hey! Eh. Whoa! Hey! Eh. Mom, Benzo! Oh, it's a Benzo! Man, this is good. Ah, ah. <laughs> Mommy, Emilio Maluili. Um, Ah, eléyìí ò ní wàwà jam eléyìí kò ní máa jẹ́po ní wàá ti rọ mi sí ó máa ṣiṣẹ́ lọ ni. àìrọ mi yóò tún máa ni. ó ti máa fọ́ṣọ̀ ni ok kọ́kọ́ ní bàjẹ́ lára ẹ̀ tó bá bàjẹ́ máa ṣiṣẹ́ lọ ni ah. Ah, automatically the other car èmi ti jogún ẹ̀ nìyẹn. ìwọ náà lè ní. gègé gègé bẹ́ẹ̀ congrats omi. This Thank is cool. This Wow. Ṣabẹ. Wow. Ṣabẹ. Wow. Àmọ́ yẹ kí lọ ṣínà sí mi. Ìfọ̀rọ̀ ìmọ̀ yà This is ṣílẹ̀kùn dámi lóhùn. Lọ́ra tẹ o. ti zẹ́ o. <laughs> Ó ti zẹ́ o sọ́rọ̀ ọ̀wọ́ ọmọ fire pèmí ọ̀rẹ́ ti sùn mí. ó tún ti sẹ́. Oh oh rárá ṣé mi máa mú kì mí. Hey, I dúró, mommy, mommy, wait, mommy, wait, mommy, wait. oh, tún ti sẹ́, wait, let's play music, let's play oh, music. Eh? Ha! Pop it up, pop it up. Gbẹ̀dún ẹ̀ mad. Daddy, gbẹ̀dún mọ́tò ẹ̀ mad. Hey! Pop it up. Eh? Benzo. Benzema. Ọ̀ní. Kí ló ṣẹlẹ̀ ó sàn kankan ni? Nípa kí ni? Mọ́tò tí gbogbo àlọ́wọ́ ń ta, you're not even saying anything, you're not. Ah, Mọ́tò yẹn mi láìkẹ́, kò fáyìn, ó ti wà outdated. Daddy, Benzema. GL450 silver color. Very rare to find around. Daddy! <laughs> okay, tí ẹ I like Benz. Ọkọ̀ wo I like àti color I prefer. Shut up. Can I shush? N aláìlẹ́kọ̀ọ́. Yeah, you can imagine. Ṣé dáàdì máa sọ pé like Benz? Damola anytime tí èmi àtọkọ mi bá ń sọ̀rọ̀ tó bá tún dà sí ilé agajù ẹ lọ. you are not sorry kí ló ṣe rí you have been so unruly lately what is your problem ìjọ ò ló bẹ̀rẹ̀ kó máa yẹnu tuntun tó pàlàgbà méjì bá ń sọ̀rọ̀ kọ́ mọ́ ekele máa nẹnu sí kí ni problem ẹ my friend go to your room. Benzema Angelina Benzema Get out, John. Today is supposed to be a day of joy. Eh? Ẹ ti tayọ̀ ṣe báyìí náà. ọ̀nì kí ló ṣẹlẹ̀ ẹ́ o kì ń wà báyìí sí tẹ́lẹ̀ náà your reaction this afternoon was is troubling. ṣọfẹ́ gbọ́ ìwọ gangan ni mi bá bí léèrè pé kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe tó fún wo àwọn ìwà tó ń gbé yẹn mo ah, ìwà wo ni mo wò so o mọ̀ pé ìwà tó wò yẹn bàbá tí ò dá ni jọ kí lẹ̀ṣẹ̀ yẹn yẹn ni. ó mọ nǹkan tó ṣe ah padà no problem ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ dé ẹ gbọ́ inú ilé lèmi àti ẹjọ́ wa gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó àìjọ ń sùn àìjọ ń jí ó wá jáde lọ ó wá padà dé ó wá gbé mọ́tò dé jọ́nà ṣé kí àwọn aráàta kán lè mọ̀ wípé chíńjì ti wà lọ́wọ́ ẹ̀ àbí káwọn ọmọ ẹ lè mọ̀ wípé o ti ń lówó jù mí lọ o ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o tún wá gbé mọ́tò yẹn dé nìyẹn o o tún pè mí sí kọ̀rọ̀ pé ọkọ mi wá òun kankan o sọ lójú àwọn ọmọ o pa àwọn ọmọ ẹ náà sí ẹ̀yẹ má bà ẹ má bà ẹ má bà nǹkan tí mo yẹ ṣẹ́kẹ̀tì náà ṣé kí ẹ ṣe bẹ́ẹ̀ náà ni mo tiẹ̀ ti wá wọlé tó tó ẹ pé ẹ̀gbin ti wá pọ̀ tó kọ̀ ṣáà ń ta lù mí ṣá yes dẹ̀ worry rí bẹ́ẹ̀ o mo dẹ̀ fẹ́ surprise ẹni o why would I want to humiliate you now <laughs> ọkọ mi why but lórí mo go fẹ́ mo go fẹ́ fi surprise ẹni Okay, kò sí wàhálà ma no don't worry ma if you are not happy with it ma da padà ok lọ tábì kankan. tá a sọ ni ara ìwà ìgbéraga tá a sọ ni ara ìwà ìsọnù tá a sọ náà nìyẹn ara ìwà ìfojúdi tá a sọ náà nìyẹn nísìnyí tó bá ṣe tó fẹ́ ṣe tó sọ kó fẹ́ ṣe é sìn jọ jèrè táwọn èèyàn bá bí ẹ̀ ń ta àbí káwọn ọmọ ẹ̀ ti ń pẹ́ pẹ́ màmá wa ọkọ̀ tí arájọ́ yẹn dà kí wọ́n sọ wà ní ẹ̀ bàbá yín bínú ni ó ní òun ò fẹ́ pé mo gbé ara sóhun mo bá lọ tà àbí bàbá yín kò lọ tà ẹ̀kọ́ tó máa sọ àbá lè fẹ́ sọ. màmá ni mi láìkẹ́ mọ́. Ah. ìwọ ẹni tẹ́ máa sọ lẹ́nu lẹ̀ ń wá ẹ má ta o ẹ má ta o ẹ má ta o mi ìfọwọ́sí o. nǹkan jẹ́ kó mọ nǹkan tó ṣe tí ò dáa tí ò bójú lọ. ṣé o olódùmarè àpẹ dáadáa fásùn ah. láyọ̀. ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra wọn bàbá fìmọ̀ ṣọ̀kan ẹ kúlé o ibi díẹ̀ wọ́n ní ọkọ mi. ṣé kò sí. mo ń kí ẹ nì. ẹ káàbọ̀. ṣé bàbá yóò ti jẹun ni. mo jẹun náà mo dúró lórí lẹ́yìn. kí lè tó dáná fún bàbá yín kí lè kí lè tó. dáná fún ta ni dáná fún nàìjíríà sọlá jáde sọlá ṣé ṣé ṣé ìwà ló ń wù ìṣá gẹ́gẹ́ bí ìyàwó ilé ìwà ló ń wù yìí náà ṣé kò yẹ kó mọ̀ wípé dútì ìyàwó ni ni pé kó ti wọlé kó ti dáná fún ọkọ kọkọ ti jẹun táì báyìí sọ èkìtì ti máa sùn sìn òun lèmi èmi ṣe é báyìí sìn wà wọlé tán ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ tí ì jẹun. mo sọ pé md fẹ́ràn mi ṣe ipe mo dẹ̀ lè pẹ́ kí tó dé mo dẹ̀ ní kó sọ ń fèrè pèmí pé kó dáná fún ẹ pé ṣáà pé òun náà pé kó dáná fún bàbá ẹ. òun fẹ́ gẹ́gẹ́ ìyá ìwọ lọmọ àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí kí lè tó ṣe báyìí náà ṣé mítìlá àwọn náà ò ṣe rí àbí ṣe ìlà àṣebà ìṣe báyìí náà sìn àti lọ́wọ́lọ́wọ́ báyìí sìn o wá dé sí o sọ pé kìíní o o ẹ mo ń sọ fún ẹ mo ń sọ fún ẹ jáde sọlá mo ń sọ fún ẹ. wọ́n pariwo hm, ọ̀rọ̀ yóò ti lè tó nígbà táwọn neighbors wá fẹ́ sí fún wa ó dáa kí ló fẹ́ jẹ. àwọn ah, máa jẹun wọ́n yà ìjókòó ká wọ́n dẹ̀ jókòó ká lè jókòó ẹ̀ kò sí bọ́sì kìtìn bọ́kọ̀ tẹ́ jàre. ọ̀gá ránṣẹ́ onípàdé ìyàwó lé onípàdé ń bọ̀ táyì ìpàdé bẹ́ẹ̀ pé iṣẹ́ ìlàwà náà ṣe rí ìbẹ̀kọ́ náà mo ṣe wáyé ẹlẹ́yà tó máa yọ ó tó máa yọ ṣùgbọ́n ẹlẹ́yà yẹn ó tó máa yọ jóná irú ìwàkuwà wo ló fi mọ́tò mi wà yẹn tó fi yẹ kó scratch bẹ́ẹ̀. actually èèyàn tó wà lẹ́yìn mi ló wà wákìwà ó ṣàwọn pé mi náà máa ń drive. sori bí ẹnu orí burúkú ẹ̀ sàn bí ẹnu yàmàyàmà ẹ̀ sàn ìwọ ọmọ ojú ọ̀rọ̀ lárí tó ń jọlá níyọnu ní náà torí mo fún ẹ mọ́tò mi pé kò wà lẹ́ẹ̀kan pé ló dẹ mú ló bá yé ẹ̀jẹ̀ kí ló dé ṣe fẹ́ sọ mí dèdà bí mo ti dà ní ṣe fẹ́ bá yé mi jẹ́ ni tó bá sọ má di ń gbàjú ẹ tó ìnáwó òṣèré owó mọ́tò tùjọ látọdún yìí mo ṣàwọn pé kí ló ń ṣe bọ̀bọ̀ ìwé burúkú ṣe ń rùn lára ẹnu àti wọ́n ń tèlé láti lu ẹni tó fẹ́ báyé mi jẹ́ ni dúró ṣé wọ́n fi mi yáwó lọ́wọ́ ẹ̀ àbí wọ́n fi mi lóyún fẹ́ báyé mi jẹ́ ló fẹ́ sọ mí dẹ́jú arúlẹ̀ ṣùgbọ́n gbọ́ no no kò tiẹ̀ ní kò sọ anything kò ní kò sọ ẹni torí àwọn ọ̀rẹ́ mi ti ń sọ fún mi wọ́n ti pẹ́ tó ti ń sọ fún mi pé olóyè burúkú lọkùnrin tí mò ń bá rìn ó ti pẹ́ tó ń sọ fún mi pé àṣìṣe ni ẹ́ ṣorí mo kàn ní kí n manage ẹ̀ ni bọ̀ ṣorí lọ́wọ́ tó wà ó tiẹ̀ ti wá tẹ́ ṣorí mọ́tò tó bàjẹ́ yẹn tó máa ti bí ẹ̀ lákú yá ẹ̀ dáa kó má tún ṣe máa lu ó mọ bóyá máa ń lu ẹ ó mọ kí máa mú ẹ báyìí òun pẹ́ máa lu ẹ bíi bébì tẹ́pẹ́ àwọn ayé máa bẹ́ ẹ bẹ̀bẹ̀ ṣorí báàgì gbé tẹ̀lé mi tó ń bá bí ẹ kú kí n déèdì mọ́tò ṣáájú ẹ tó máa bí ẹ kú kó má gbé kó má gbé báàgì ẹ tẹ̀lé máa pa ilé nì ìwọ olórí burúkú àgùnmánìyé olórí gbígbẹ. kọ́ ọmọbìnrin ṣe sùúrù tí òun bá tẹ̀jọ́ mọ ṣẹ́ wọn bá ní wọn bá sọ from the look of things that is probably the husband. irọ́ ló ń sọ̀rọ̀ sí bó ṣe rò náà mo dáràn. ṣẹ́rí ohun tó ṣe máa ń da kí ọkọ lówó ju ìyàwó lọ nìyẹn o tóbìnrin bá ti lówó jọkọ lọ wọn kì í lẹ́nu ọ̀rọ̀ rárá kò ní sí respect kankan bó ṣe lè wù kó mọ. ìyẹn ni kò máa sọ obìnrin tí ò bá lẹ́kọ̀ọ́ tí background ẹ̀ ti tó ti wà messed up tẹ́lẹ̀ òun ni ò kí ní respect ọkọ. Hmm àìmọye obìnrin tá a tó tó tẹ́ pé wọ́n lówó jọ kọ́ wọn lọ and yet wọ́n rẹra wọn sílẹ̀. Ah, ah. báwo it's true òótọ́ ni. Yes, dear. Kọ́kọ́rọ́ mọ́tò sí lórí dressing table. Yeah, it's me mo fẹ́ tọrọ mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ mo lóde kan ti fẹ́ dé fẹ́ gbé mọ́tò yẹn lọ tó bá rí mi sì wáyé pé mo ti múra tán wò mí. I don't understand. Mo fẹ́ gbé mọ́tò mi jáde. kí n yá ẹ ní mọ́tò mi mo ní pẹ́ bí tí mò ń lọ mo ní pẹ́. kí ló dé tó lè gbé mọ́tò títí lọ. ọmọ mọ́tò tiẹ̀ yẹn ó dúró dáadáa ó bu ìkúnyàn mo fẹ́ gbé lọ síbẹ̀. <laughs> o ò lè gbé mọ́tò mi jáde. kí ló ṣẹlẹ̀. wọn náà fi ti ara ẹ̀gbọ́n kan tó sọ kí ló dé tó mójú tó múra ẹ eh, kí ló dé tó mójú tó múra bí oníkíní gbangba gbọ́dọ̀ fi ti ààrẹ gbọ́ nǹkan tó ń sọ náà ìgbà tí wọ́n gbé mọ́tò ti tèmi fún ẹ kí lèmi fẹ́ gbé jáde. o mi ì lọ́pọ̀ fẹ́ jáde mi ní màá kọ́ lọ pa màá dé pa mi ní pẹ́. i can't give you my car i'm sorry you, you can't take my car. mo ṣiṣẹ́ ni mo ṣiṣẹ́ kárakára mo ṣiṣẹ́ dójú àmì ni mo fi lè achieve nǹkan tí mo achieve lé ni ni mo ṣe lè rárú mọ́tò tí mo rà yẹn so i will not understand why ma Ramoto ra mọ́tò i paid for luxury and then you want to take the car how how ó that's what wọ́n bá gbé mọ́tò ti me? jáde tèmi bá fẹ́ èmi tí mo ṣíjú ìṣẹ́jú ìyà ra mọ́tò yẹn kí ni fẹ́ẹ́ máa gbé jáde no now no you you can't take my car. a rí i pé ohun ẹ̀lẹ́ náà ni mo fi bí ẹ mi ò ṣàgídí kó jọ kó jẹ́ kí n gbé jáde òun ló yẹ mi ibi tí mò ń lọ ni mi ì dẹ̀ ní pẹ́ torí òfin jáde màá ti dé kíákíá. mi ò lè bí a kò lọ wọ bí a kò lọ wọ ọ kò wá ìkan nínú àwọn private cabs yẹn èyí tó rúgbẹ bẹ́ẹ̀ láti t wà ń bẹ èyí tó rúgbẹ bẹ́ẹ̀ láti b wà ń bẹ èyí tó rúgbẹ bẹ́ẹ̀ láti u wà ń bẹ torí yín lọ ṣe ṣe ọ anyone mi lè ní kó tiẹ̀ ọ kó rẹ́ǹtì ẹṣin lórí mi lè ní kó ló kádà parachute ló wọ̀ kókàdá má lọ yẹ lúbúlúbú mi lè rojọ́ mi lè ṣòpọ̀ ọ̀sán gbọ̀ngàn I love my husband but I'm sorry I just will not share my car with him. I know now bí àpẹẹrẹ pé kọ́nà àwọn ọ̀rẹ́ kan wá gbé ẹ lọ tó ń ṣojú àánú wa ní gbégbé kìnnìkan mo ń ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ nínú àwọn tí mo fi rówó ra mọ́tò yẹn oorun dẹdẹ ọkàn tuntun tí wọ́n gbé bí bọ́ọ̀ ṣe ṣe gbèsè ayé ẹ̀ bó ṣe náwó lèmi ṣe náwó ni I will not be able to afford a car as beautiful as Benz I will not be able to, to afford it gbogbo nǹkan tí ẹ kó fowó ṣe ọ̀tọ̀ ni ó fowó rán gbádá fowó rán gbádá rán fìlà kọlọ́fù má ṣe fine boy ìyà káàkiri títì irọ́ ni kò ní ra nǹkan tó yẹ kó rà wá fẹ́ gbé mọ́tò tètè mi jáde mo ń bọ̀ ó yẹ kó gbé jáde má lọ wá kan náà àwọn ọ̀rẹ́ ẹ̀ gbé ẹ lọ olùdàgbàdà bolẹ̀ bíi màkẹ́tọ̀ fi ṣe fẹ́ǹtì alátàgà lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ kí wọ́n náà kẹjọ dáwó káàbù. Hmm. Hmm. ọlọ́gbẹ̀ni wọ́kàn mẹ́kànlẹ̀ mẹ́kànlẹ̀ látàárọ̀ o tẹ̀rí kankan sọ sí gbogbo nǹkan tá a sọ sílẹ̀. ẹ hmm. ẹ rántí mi nígbà tí ìbàlẹ̀ nìkan tí mo sọ ṣé ní nǹkan lánú mi kí n máa sọ kàtìkàtì. sọtẹ́ o. ránù bá ire wọlé wá mo ka lẹ́tà kan mo rèsì ayọ̀ mo ròkè mo délé àdúrà mi gbà o ó ti dùn mo fara mọ́. bá mi ló ṣe mí lógo mo máa lékè. ṣé ẹ bó ṣì ló ń ṣe ìṣá ìranù ló ń ṣe ìranù tó bá ẹni sọ fún ẹ ìbẹ̀ orí burúkú òun ló ra wọlé yìí and bí orí burúkú ṣe máa ṣe kí ni ó ṣe máa rápálá wọnú ayé èèyàn olúbẹ̀rẹ̀ o mọ tó ṣẹlẹ̀ èkè máa ṣàlàyé fún ẹ mo ti wọ ilé ìwẹ̀ yẹn sìn tí má ní kàkà ó mà ti fẹ́ lé ní one hour tó nígbà tí mo kọ́ wọlé mo farabalẹ̀ gbogbo fóònù mi mo gbogbo àwọn news tó wà ń bẹ gbogbo ẹni mo kàkà pátá mo ṣe yẹn tán mo lo toilet nígbà tí mo ṣe tán mo fọ ẹnu mo fọ ẹnu tán mo ṣéèbì irun mi àwọn ibi tó yẹ kí n ṣéèbì mo ṣéèbì mo ṣe wá wẹ̀ láti ìgbà tí mo ti wá wẹ̀ yẹn náà sìn tí mo fi jáde ó sì ń tó ètè jọ ẹ̀ẹ́dẹ̀sọ́lá ta ló tó ètè fún. ẹ ibi iṣẹ́ ni mo ń lọ máa wàá ṣe kíni ló wàá mú ojú ojú mẹ́kọ̀ọ́ bí wèrè àbúrò pé ògbó tó bá ṣe mẹ́kọ̀ọ́ bí wàá fàyà bí ó tó máa jọ wèrè ni yíyá ẹ̀sìn máa jọ wèrè máa pẹ́ tó lè pè ní. àpè Tayo kí ló dé tó ń parí it's too early in the morning for this trouble kí ló sọ lọ́tà sọ wọ́n ti dùn bẹ̀rẹ̀ sí ní pariwo kí ló lè tó tó yìí náà. mò ń wá wèrè nìyẹn ẹnu wèrè ló máa ń pariwo sèmi mò ń pariwo jáde. it's too early in the morning. èmi èmi èmi ni wèrè. Tayo. You hit me. Ah ah. Mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ni. Sample owó yẹn. Níwọ̀n ìgbà tó bá fún mi ní ọ̀wọ̀ mi nílé gẹ́gẹ́ bí ọkọ ẹ. Torí pé bóyá ẹ ò ti rí change change lori change change lori O lowo mi change lori torí pé o ti lówó tó wà fún mi lọ́wọ́ mi. Màá jọ ẹ lójú. Àwọn kan tó náà máa ṣe kí wọ́n náà máa ṣe wa ní testing microphone. Mo ṣe ń test testing microphone lowo ni. Tí báwo ẹ̀ sì máa dúró jẹ́ pé hospital á kọ̀ ẹ̀. Káwọ́ idiot oníṣìnà alágbèrè ọ̀lẹ àtọ̀ọ́lé àtọ̀ọ́lé òṣì máa ìyàwó ilé tọ́tẹ̀ ó pẹ́ nìkan máa tọ́tẹ̀ n ọ̀tá mi o bàbá mi ló ṣe mí lógo èmi ti lékè ọ̀tá mi o mo máa ọ̀tá mi o bàbá mi ló ṣe mí lógo èmi máa lékè ọ̀tá mi o gba ọlé ọ̀tá òde àwọn oníṣẹ́ni àfàdé oníṣẹ́ni àṣẹni tó ń bá ní dárò tó ń bá ní ibi tó ń bá ní mú àlékè aṣọ tó máa wọ̀ tó máa wọ̀ lé. ṣé èmi sọ fún ẹ pé ilé máa wọ̀ lọ́bìṣẹ́ ṣé mo sọ fún ẹ. bá mi lọ òun máa lọ bí ṣe. ṣebí mo ti mo ti. ṣé mi mo múlẹ̀ pé máa wọ̀ yẹn ni ṣé mo ní kó mú yẹn lẹ̀ fún pé máa wọ̀ yẹn. mi fẹ́ pariwo kó má yẹ wá tún ní pé mo pariwo mọ́ ẹ jọ lọ bá mi lọ báyìí báyìí báyìí báyìí lọ́lọ́. bẹ́ẹ̀ni má bẹ́ẹ̀ máa ṣètò máa ń wọ̀ lọ síbi iṣẹ́ náà. mo dẹ̀ ní ilé ìnífẹ́ wọ̀ ọ̀ràn wà ń bẹ̀ ṣé òun àbójọ blouse ọjọ́ skẹ́ẹ̀tì ẹ. táyọ̀ mo ti pẹ́ fún iṣẹ́ náà mi náà mi lè sùn. ṣé o fẹ́ máa yí padà fún ẹ o mo máa yí padà fún ẹ o máa yí mọ́ lọ́bí stẹ́rìn o máa yí mọ́ lọ. kókòrò ọlọ́sọ fún mi sọ òyìnbó ṣì lẹ́nu mi tó kọ lóyìnbó ṣé ó ṣì wo ló ń ṣe ṣe ó ṣe màmá tọ́tẹ̀ bí ọ̀dẹ̀ ẹ̀rọ kó máa rò pé òun fine ni o oh fine you ugly oh, fine ó burẹ́wà. àníṣẹ́ mo ti lékè ọ̀tá mi o ẹsẹ̀ ìlera wọn bá láíláí. sọ̀rọ̀ ni tí wọ́n kí mò lọ síbi iṣẹ́ ni and I don't have all time. mo mọ kí ló ṣẹlẹ̀ láàrin yẹn àti dáàdi lẹ́ni i mean lẹ́nu ìjọ mẹ́ta yìí. èmi àti dáàdi lẹ́nu ìjọ mẹ́ta <laughs> kí ló ṣẹlẹ̀ láàrin mi àti dáàdi lẹ́nu ìjọ mẹ́ta yìí. Mm-hmm. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ àbí. Ah, ẹ mọ̀ pé mi ọmọ ọdún possible kò yẹ pé bí a mo gbọ́ nǹkan gbà mí bí a mi ò dẹ̀ gbọ́ dáadáa bí a mi ò gbọ́ pé òun dáàdì lòun pariwo mọ́ òun tí òun dáàdì wá ń lejò tó òun yín lọ dáàdì wá gbá yín létí in the process báyìí dáadé ṣe máa gbá mi létí yóò ń ẹ̀dẹ̀ ẹ̀rọ nǹkan tó máa gbá mi létí eh. wọ́n kọ́ tèmi ò gbé mi létí ah kí ló kí ló tó stop báyìí. stop lying mummy stop lying i was on my way out this morning tí mo gbọ́ tẹ̀yìn àti dáadé tẹ̀ ń pariwo mọ́ra yìí tó ń wọ́n lé seriously and in the process mo gbá yín létí. see mummy at this point in time this is no longer pleasant no whatever it is tí ó bá ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti dáadé ẹ make sure pé ẹ resolve ẹ̀. Eh? we've been seeing attitude, we've been seeing lots of body languages that's not, you know, very good. Look at you, you're not even forced into lying. And try not to cover that up. I can show more demo. And all of this act is getting to us. Please, whatever it is, and studying. àti dáàdì ẹ ṣètò ẹ̀ ẹ̀yin náà kì í ṣe ọmọdé mọ́ náà. Have a nice day. ọkọ àtaya ẹ mọ́jú ara yín o. torí ọ̀kan ṣoṣo nìyí o kò yẹ ká ẹ bára yín jà o. ìyàwó mi tó ṣù ọ ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ ṣé o. ẹ lè kú tọ́jú ẹ̀gbọ́n mi náà ah. ẹ lè kójú mo ṣe ń dán. Ọlọ́run ni. ó jẹ́ gbẹ̀mí ẹ̀sán tọ́jú wo lórí lára ta ni wáò nítorí bá bá wa ní kò fèsì kí ló dé tẹ̀ kọ́ra àmì yàwó alálùbáríkà ẹ̀ rí bóyá fa ẹ bá pàdánù ẹ ó máa pẹ́kẹ́ tó rí mi o. ẹ bàbá ọkọ mi rí mi ń bọ́ láti fẹ́ rí ó ti bọ́ nìyẹn <laughs> torí àpò rárá àdàbí olóòótọ́ ni wọ́n ń pọ̀ ń lù àwọn tó rí bíi tèmi wọ́n ti dàgbà àwọn arúgbó ọ̀dẹ̀ lè farúgbó tó bá wá fẹ́ fẹ́ kékeré bóyá generation mi ló ti máa rí irú tèmi wọn lè rí mọ́. ìyàwó mi. ẹ jọ̀ọ́ miss nigeria Eh, ẹja àbẹ̀rún tá a fẹ́ fi jẹ wọn kọ́. mo ṣàṣọ fún yín láàárọ̀ pé kò sẹ́ran kankan mọ́nú ọbẹ̀ kódà ẹja tí mo fún bàbá ọkọ mi gan mo tọ́jú ẹ pé màá fi jẹun lálẹ́ ni àmọ́ gbà tá àlejò ti dé kí ni mo wá fẹ́ ṣe àfi kí n gbé fún wọn ẹ ẹ má ní ìjẹ̀ṣẹ̀ gbọ́ ẹ pẹ̀lú. ṣé mi nìkan mo ṣáà dàlélẹ̀. ẹ̀yin nìkan lẹ ní. a ah, ìyàwó mi alágbèrè ká ó ṣe é digun. <laughs> ẹ jẹ́ kẹ́ gbádùn ara yín bàbá ọkọ mi. Hmm. wá ṣé gbogbo kọ́bọ̀dù tẹ̀tò sí ìta tẹ̀tò sórí tébù yìí ṣé nǹkan tó bá jáde rẹ̀ wá gbé oúnjẹ àlòsí tó gbé síwájú mi wá gbé kúrò. Ah! bẹ́ẹ̀ ni. kí n wá gbé. torí pé kò sẹ́ran lórí ẹ̀ ah! ẹ máa jẹran lánàá ẹ jẹran ń jẹta ẹ wo àtijọ́ tẹ ti ń jẹran kẹ́kọ̀ọ́ má jẹran lénìí lásán eh? ẹ tẹ̀dẹ̀ mọ́ pẹ́ran púpọ̀ jù gan kò dáa fún eh? ẹ ò sì yín ẹ ẹ jọ ó yẹ mánéjì. n tó mọ̀ sáwọ́ yìí tọ́ni kò fi rúbọ fóríṣà ni. Ah! ọ̀rọ̀ ẹ ó nífura sí. ẹ̀gbọ́n mi ẹ lọ ni. ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ sí máa ń bí ẹjọ́ bàbá ọkọ mi bàbá ọkọ mi ẹ bá ìbọn yín sọ̀rọ̀ ìbínú wọn ti pọ̀ jù ó ẹjọ́ nítorí ọlọ́ èmi gan fúnra mi ṣe ẹrú oúnjẹ wájú mi báyìí. mo mí ṣé irú oúnjẹ wájú mi. àní mi ìrísẹ́ máa bá wọn sọ̀rọ̀ má wọ̀rẹ̀ ẹ kì í jọ. nǹkan tójú mi rí lẹ̀ ti rí yìí o nǹkan tójú mi rí nǹkan tójú mi rí lẹ̀ ti rí yìí nǹkan tójú mi rí lẹ̀ ti rí yìí. ẹ má wọlé ẹ má bínú ẹ má bínú ẹ jẹ́ ń jẹun fún àwọn àwọn sọ̀rọ̀. ìlú tó fi sùn ní ìyàtọ̀ ẹgbẹ́ mo wá sọ oúnjẹ oníkóṣe oúnjẹ àwọn oníjẹ oúnjẹ tó ẹgbẹ́ mi kò rí ṣe oúnjẹ wájú mi. tó fẹ́ jẹ ni. Ah, mi ò jẹ ṣé kó wá wéèsì ni. kò lè wéèsì náà. honey. Allez, on va être <clears throat> kọ́lé. ìwọ ah, kọ́ ilé. orúkọ ẹ ló wà orúkọ ẹ ni mo fi kọ o. o kọ́ ilé o ò dẹ̀ sọ fún mi nígbà tó bẹ̀rẹ̀ o o kọ́ tán o gba gbogbo ìwé wọ́n á gbé bàbá mi kọ́lé àbí kínú mi máa dùn kí n máa fò sókè kí n mú jójó àbí wọ́n orúkọ ló wà mẹ́ orúkọ ló wà mẹ́ ẹ́ kí ni ṣé èmi mú kọ́ dá anything your name àjọ máa gbé bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọmọ. ó túmọ̀ sí wípé ọ̀dẹ́ lọ́kọ mi àforúkọ ẹ̀ sí orúkọ ẹ̀ sí ọ̀dẹ́ ní láyéláàká ìkòkú gbọ́n àyà musábẹ́ màá máa pàṣẹ fún bó ṣe wọn màá ti gọ́gọ́ bó ṣe wọn àbí very stupid. kí ni mo wí you're very very stupid ìwọ ra ilé nínú ilé tí mo wà òde sọ fún mi o lè foundation daily intel tó fi parí ilé mi ò mọ̀ ó wá parí ilé tán lu ẹ̀sẹ̀ wá ń gbé ìwé òṣì wá bá mi. àrífín máa àrífín máa gan-an ìyẹn mi náà gbàgbé ẹ lọ́wọ́ mi sẹ́. Ìtayọ̀ Ìtayọ̀ don't insult me. Mekitayo, do not insult me. What is this now? Má bó ṣe máa sọ àwọn ọ̀rọ̀ kan wà tí kò yẹ kó máa sọ fún yàn náà. gbogbo eléyìí now? What is this? Mi mo insult ẹ. kò yẹ kẹ́ bára yín jà o. torí ìjà ò lè ṣe kó máa wà o. jọ nítorí Ọlọ́run ìgbà wo ni mo wá di gbá ìkólẹ̀ lọ́wọ́ ẹ̀ tó yẹ pé àrífín yẹn ò ti wà mọ́ nínú ilé mọ́ ó ti dé ọ́fíìsì èmi ń pè yẹ níbi tí gbogbo èèyàn wà ní o kò yẹ kó bí èmi àti ẹnìkan ni o ò dẹ̀ fi mí pegi ò dáhùn mo dẹ̀ ń wò mí báyìí ò ń wò mí báyìí mo ń wò ẹ báyìí ojú wa ṣe mẹ́rin ò dẹ̀ fi mí pegi ò dáhùn náà. Ah mi ò rí ẹ mi mi má mo ṣe bá rí ẹ tí máa fẹ́ pegi tí mi ní dáhùn mi rí ẹ àwọn tí mo bá sọ̀rọ̀ yẹn lọ́wọ́ lórí mi I didn't even notice it. <laughs> hey jáde so àwọn staff tó kù wọ́n ti ní ìju èmi lọ lọ́wọ́ ẹ̀ sìn tí o mọ̀ pé èmi ń pè ẹ́ àwọn staff yẹn nìwọ́ rí yóò ṣe ó kéṣe pé pé kí ìkọ̀tí ẹ máa wọ̀ náà kan báyìí kí ìkọ̀tí báyìí ṣé kò yẹ kó mọ̀ pé òun ń pè ẹ́ nìyẹn ábẹ̀tẹ̀ sí pé kí wá la mi kí èsì wá lẹ́nu pípa jáde wá ò dẹ̀ dá mi lóhùn wá ní ó wá bẹ́ẹ̀ ṣé mo kéré sí ni àbí mò ń ga sí ni dá mi lóhùn. there is no how tí máa fi kó ṣojú sí mi tí mi ní dá ẹ lóhùn ẹ tẹ́tà yọ máa ní sùúrù ọ̀rọ̀ tó wà lẹ́yìn òtí ìlú tó gbariwo tó ń pa yìí náà ẹ working environment láwa ó lè expect pé kí n máa wo ojú ẹ náà ẹ and there is no how tí máa rí kó ṣojú sí ah, ìwọ náà dẹ́ ó mọ̀ pé on a good day it's not even right for ọkọ àti ìyàwó kan máa ṣiṣẹ́ níbi kan náà tí ó nítorí mo jẹ́ um, special candidate àbí special staff and you know about it. so ikọ̀ tí mo ṣe é pé mo pé kò máa ṣiṣẹ́ níbi tí mo ti ṣiṣẹ́ mo ti ṣẹ̀ nìyẹn mo ti ṣẹ̀ nìyẹn kí ló mo ti ṣẹ̀ nìyẹn. Tayo you are a civilized man now and I expect you to be civil. jáde èmi nìyẹn o mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí òpè ẹ tí wà civilized wèrè abirùn ọlọ́kọ̀ọ́pọ̀ jújò orí mi ò pé èmi jáde jáde. you do, I will do what you will regret. That we will both regret. Kill ló Kokoro? Eh? You want to kill her? Oh, it is very obvious that you don't love her mother. Then leave her alone. Kill ló kill Kokoro? Ah, ah, wait, wait, but you hit, you keep hitting her every time. Are you mad? Are you crazy? Are, are, you, are you insane? Huh? How dare you do that to your father? ṣé mo mọ kọ́ mi táyé lójú ẹ̀ náà sórí ẹ̀ ò pé ni kí ni mo náà fẹ́ sí náà. jáde jáde jáde sọlá èmi ló ní yọ̀ sí èmi ló ní yọ̀ sí bí o ṣe fẹ́ ó rí ó ti ń rí bẹ́ẹ̀ èmi ló ní yọ̀ sí ìwọ lójú ẹ̀mí ẹ̀ ọmọ ẹ̀ ó dì mí mú ó tàrí mi ní ojú ẹ̀mí ẹ̀ tí fọ́kàn ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yẹn ìwọ. bàbá tó bí wàá wà fún bàbá tó bí ìwọ ọmọ àlè ìyá wà fún ẹ. mi ò kọ sí ẹ tayo mi àwa wò. dàmọ́lá dàmọ́lá dàmọ́lá kí ni wọ́n jẹ́ fún ẹ kí ni wọ́n jẹ́ fún ẹ kí wọ́n kú ẹ báyìí ni ṣé mo rú ẹ sí ni ṣé mo kí ló kú ẹ pé ìbẹ̀rù bàbá ìlàjọ sọ̀rọ̀ kí ló kú ẹ kí ló kú ẹ pé olùkọ́ tó ṣe láìlú àtọ́kọ́ mi What is your problem? He doesn't care about you. Mommy, and you know it so àlè lajú wa lẹ̀ kí máa yẹn kó wá pa màmá tiwa because mi ò mọ̀ bí tó ti rọ́mọ àlè but however a ò ní lajú wa lẹ̀ kí tàbí wàá kó wọ̀ no ẹni kan ní wàá pa ìyá mi fún mi because he never cares about us you are the only one who cares about us so when you are gone what happens to us you know what you have the money ẹ lọ gbálẹ̀ tì í leave this man alone before he kills you because a ò ní lajú wa lẹ̀ kó wá pa yín fún wa no we won't take it i won't take it actually. I should leave the man who got married to me in the presence of the world. The man I swore to be with for better or for worse. So, kí n fi sílẹ̀ kí n kó lọ At least you will not die. Oh, really? Yes. Damola, I will not leave my husband. I will not leave the man I have known before I gave birth to you. No! I leave him for no one. Get out of my sight! Get out! Ah! Tayo. Ẹ ara yín o, torọ́ kan ṣoṣo o, nìyín òwe. Mo lájú wọn ò ṣe wílẹ́jọ́. Kí ni ṣẹlẹ̀? ẹ lè gbá fóònù lọ́wọ́ ẹ̀. lóhùn mo fẹ́ gbọ́ nǹkan tó ń sọ nìyí mo ní kó fẹ́ bá mi sọ. mo ní kí n bèrè bóyá ó bójú mu kò tọ́ pé òun làkà ìrànwọ́ ni kí ìyàwó ilé jáde àtàrọ̀ ó fọkàn sílẹ̀ o so ìgbà tó wá dé kó tiẹ̀ má lọ yọjọ́ pé ọkọ mi o tó ti jẹun láti nǹkan o àbí kí ló fẹ́ jẹ o kó kàn wá bí kó bá kàtà sílẹ̀ wàá máa tẹ fóònù fún àbúyà bí ṣe ṣé ó make sense. mo lérò pé mo wọn kí mi ìsinlẹ̀ látàárọ̀ mo dẹ̀ mo lọ sí salon and um, mo wo ti wo pé ìwà táwọn mọ̀lẹ́kùn jọ wà nílé ẹ ti sọ́ọ̀tì ara yín you know pé àwọn ọmọ ya ti sọ́ọ̀tì that's why ti mi ṣe bọ́dà. Adéṣọlá you are stupid lórí ẹ ti dàrú pátápátá mo ṣe ń confam díẹ̀díẹ̀ ó ti ń dàrú bọ̀ èmi lóun tẹ̀ bẹ̀rẹ̀ kọ́sọ̀kan lọ́wọ́ ìjọ tó lọ ṣé èmi lọkọ ni àbí wọ́n lọkọ ọ̀dà mi ló. ìwọ lọkọ. èmi lọkọ láàrin èmi àti ẹ ta ló ń fowó foodstuff sílẹ̀ ńlẹ̀. ìwọ náà ni. èmi náà ni ṣé èmi tí mo wá ṣe gbogbo wàhálà yẹn náà ni màá máa wọnú kíchìn máa lọ sọ máa lọ gbé máa lọ sọ ni màá máa oúnjẹ fúnra mi àbí kí wá lọ mú kí lọ kí lọ mú oúnjẹ kí gbé microwave kí ẹ̀ṣẹ̀ máa lọ máa microwave oúnjẹ ìyẹn mi ẹ ṣe ṣe kí ọpọlọ yìí ṣe ṣe ó function àbí ṣe ó ṣe function ẹ dẹ́m lò. Táyọ̀ Táyọ̀ ní sùúrù ah, ní sùúrù gbọ́dọ̀ kọ́kọ́ ní sùúrù máa pariwo this is not this is no big deal àwọn ọmọ wa ti dàgbà náà gbogbo agbábọn àbí ìṣọmọdé mọ́. ebi pẹ̀lú òṣè big deal. àwọn ọmọ ni kó máa ṣoúnjẹ fẹ́mi tí mo lè níyàwó lé tíyàwó mi wà nílé àbí àbí ṣe ilé mi kọ́ ló ń gbé ni lẹ́mi kọ́ ló ń sùn ni. bẹ́ẹ̀ ló lọ dé pa mí. àyè wọ́n ti ṣe problem náà. kí ló ṣẹlẹ̀ mọ́ kí ló dé ó fẹ́ pa mí ni kí ló dé ó fọ́ kọ́ ó fọ́ kọ́ ni mo fẹ́ ni ṣé ó fi bẹ̀rẹ̀ ni ṣé ọ̀sán náà ni mí ni ṣé ó ní mi lórí títì ni kí ló dé mi ilé ṣú mi ilé tọ́ mi ilé ṣú mi ilé wọ́n kí ló dé ṣé mi ìlà ọmọ tàbí ni àwọn ti dàgbà àwọn mẹ́rin wọn ti dàgbà agbègbè tó tó kọ̀ọ̀kan lóbi lórí kí ló ṣe fún ẹ kí ló ṣe máa ṣe pa mí ni kí ló ṣe. jáde àwọn olóńkì ẹ láyà mi. àwọn tó wọ ni. àwọn wo ni. àwọn tó wọ ni. kí ló lè bọ̀. àwọn olóńkì ẹ láyà mi. àwọn tó wọ ni. àwọn olóńkì ẹ láyà mi. kò ní da fún àwọn tó ń rẹ̀ sí mi àwọn tó ń tiẹ̀ sí mi kò ní da fún wọn wọn ní sóríire. lọ́lẹ́ bá bẹ̀rẹ̀ sí bọ̀rọ̀ sí wa lẹ́nu ṣó dìgbà tí dádì bá ń nà yín. àmì eléyìí tí ó ti pọ̀ jù náà ṣó dìgbà tí dádì bá ń nà yín tó máa ń nà yín patẹ́ lè dìde mọ́lẹ̀ mu. But um, mommy, it is the truth. Ṣùgbọ́n dáadáa olúwa nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ah, ah. Ẹ yé sọ̀sọ̀kúsọ báyìí sí bàbá yín. Please, ah. just. it's obvious that that that that would not stop all this. Like he's not going to stop being envious of you. It's very obvious. I mean, you better not say ìjà lára ọ̀tọ̀ ń bọ̀rọ̀, will ń jòwọ́ ṣe wí lẹ́jọ́. As long as that thing tó ń envious of you is still inside of you, which of course ọlọ́wọ́ not only, but he will keep being envious. Nǹkan yìí, I'm sure he's sorry right now. Not mm. my husband. Mm. He loves me. Mm. Esau, also, sorry. Follow my foot. Ibi tẹ kò mọ́rọ̀ ni. torí wípé báwọn àtẹnusẹ rẹ tó ìjà ò lè ṣe kó má wà o ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ gbọ́ra yín yó ẹ má jòwú o ara yín o torọ́ kan ṣoṣo o. dáríjì mi dárí dáríjì mi n yóò tún ṣọmọ lọ́wọ́ mi mọ́ jọ mo regret actions culture. When will you stop eating me at every given opportunity? Wait. tó rojọ́ kankan mọ́, má rojọ́ kankan mọ́, kàn dáríjì mi ni, mi ní ṣerú ẹ̀ mọ́, jọ. Dáríjì mi, mi ní ṣerú ẹ̀ ṣùgbọ́n jọ̀ọ́ jọ̀ọ́. bólẹ̀ àfọ̀rọ̀ náà ti bólẹ̀ fi ti sí. Ah, ìgbà tí mo máa ní kó jẹ́ ká yọjú ọjọ́ ẹ̀kọ́ ní irọ́ pé ká sọ di ọ̀túnla sọ ọtún máa mítọ̀ tún máa báyìí sílẹ̀. ṣọ́ṣọ́pù ó máa yọjú. ó máa yọjú àbúrò ní ká meet. tó bá ti di ọ̀rọ̀ tó involve owó bẹ́ẹ̀ mi ò kí fẹ́. ẹ ẹ sà ẹ kú jókòó. Eh. tó bá ti dọ̀rọ̀ tó involve owó bẹ́ẹ̀ mi ò kí fẹ́ kí n kó wà gèlè ìdò. èmi náà mọ̀ ọ́n. because àwọn èèyàn àwọn èèyàn lé o. Ah, wọ́n lọ́tún làṣà fẹ́lẹ́ mi àwọn èèyàn jẹ́ everything. ẹ rà sà yẹ sà. wá wá wá wá kí ni kí ló ń kí ló ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀dì kí ló ń wá káàkiri ah, tó ń jẹnu wíyẹwíyẹ what is it ẹ̀yin ìgbà tẹ́tí rí tí mo ti ń lọ tí mo ti ń bọ̀ yẹn tí mo ti ń jẹ ni ó yẹ kẹ́ mọ̀ pé mo ní ìdí nǹkan ni. so ọ̀rọ̀ wa ti di sign language báyìí sí àbí. àlejò ó yẹ kó ti yé yín anyways um, oúnjẹ tí mò ń sè fún yín lọ́wọ́ seasoning ti tán so mo máa need láti get me. àti wípé ká ní pé kò tẹ̀ wá tán ni mi ìbá máa dáná lọ ni bó ìgbà tó ti tán ẹ̀ mo ní láti pa iná nídìí ọbẹ̀ yẹn kó má bàa jóná so ìṣáná kan iṣu tó kù òun ni mo fi dáná tẹ́lẹ̀ ìṣáná náà ti tán a máa ní ìdìyẹn náà eh, eh, kíní mi tún dé ní èyí kò yẹ kó délé ní ó yẹ kó ṣètò bí ọ̀tún làbọ̀ ó dà pé nọ́ọ̀sì mò ń dá yẹn òun ló yọ ẹ ti understand ó jẹ́ kó yọ kó tètè wá so mo máa ní sanitary pad náà. sori pé o gbádùn báyìí àfìgbà tó kó rẹ jáde bí ọjọ́ mẹ́jọ àbí. Ruth eh, calm down. I mean I mean I mean I mean what around nonsense calm down. ibo kò sí là ń kóra ẹni síta ní ọ̀rọ̀ yìí ibẹ̀ yìí náà lè máa ń rà tẹ́lẹ̀ àbí ṣé ẹ̀yin náà kọ́ lè máa ń rà ṣàná tó tán ni ìyí tó tọ́ yìí ìṣẹ́bẹ̀ yìí lè rà mi ò ṣàfihàn ìṣáná fa sìgá ibẹ̀ yìí náà mo fi ń dáná fún ok ẹ má wọrí ìsìn tábà ti ràṣà náà ń sìn tí má ṣe ń ṣa má bá yẹn tọ́jú igi ẹ̀ so ẹ lè meye tó jẹ́ ẹ meye tó kù ẹ mọ̀ bá tó yẹ kó tán ẹ lè rà wálé. mo lè ṣe lè má ṣe lè lè ṣe ah, ah, ah. àbí àbí àbí irú irú irú irú irú mo mà mo mà mo mà ríre o ojú ẹ̀ ni mo ń wò. kí ojú kí ni mo ti sọ sá kí ni mo. oh my god. fún yín lọ́kọ̀ nǹkan tó yẹ kí ẹ ṣe ni ṣé kí màmá yín ṣètò yín ni. kí lè jọ́ kan fún tẹ̀bá lè ra ọkọ̀ tí bá nìdí àbí kí ló dé gbà mí kí ló ṣẹlẹ̀ kò yé mi kò yé mi. ẹ bá mi bá sọ̀rọ̀ mi kó lọ gbọ́ kó wọ́n ti yàgò oúnjẹ yẹn mi ẹ̀ ẹbí ń pè mí náà ẹ̀yìn kókó lè fẹ́ jẹ́ o ṣáàjì ní dáná wọn ẹ ṣé kí n fi àmì ṣe seasoning ni mi ò dẹ̀lẹ̀ sọ́dá bíi ìṣá náà o iṣẹ́ náà ni máa dá tí máa fi dáná o bíbẹ̀ lè ṣe ti máa bá mi torí mi ò understand kò yé mi kò yé mi kí ni mo ti sọ kí ni mo sọ ṣé mi ni nìkan fẹ́ jẹ oúnjẹ yẹn ni ṣé mi nìkan fẹ́ àbí ṣọ̀tẹ̀ nira ni àríra kan sílé mọ́ ni ibi ilẹ̀ ti máa bá mi àjọ ní jẹun ni ebi ilẹ̀ ti ń pa mí mu ẹwà yìí mo fẹ́ jẹun. má bínú kò yé mi ni o kí ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé yẹn. ọ̀rẹ́ mi ò lè farapamọ́ fún ẹ mọ́ sórí obìnrin tó wà nílé yẹn ó useless tó yẹ pé very lazy and shameless. jọ̀ọ́ má bínú mo rò pé ó ń ṣiṣẹ́ náà ó ń ránṣọ fáwọn èèyàn. ránṣọ ó lè gbaṣọ lọ́wọ́ àwọn èèyàn fún two weeks kó má ràn á dẹ̀ ti náwó ẹ̀ ojoojúmọ́ làwọn yẹn náà wá ń jà nílé mi láti wá gbaṣọ tí n bá ti gbọ́ ilẹ̀kùn tó ṣe kẹ́rẹ́ báyìí máa fò dìde ni torí ó lè jẹ́ àwọn tó laṣọ náà tó wá fìjà gbàgbẹ́rù wọn. ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti dá lókòwò different businesses iṣẹ́ ló máa jẹ gbárùn bùkátà gbogbo àwọn ẹbí ẹ̀ pátápátá nílé lóko lẹ́yìn odi ọrùn mi ló wà. èèyàn máa tún ga ọ ajá pé mi tẹ̀ kàn fi ẹran jẹ̀kọ ló ń tèmi ni. Hmm. ikú bọ́lá jẹ́ tí ò bá sí epo esther ìyàwó mi kí ni mo kí ni mo fẹ́ wá dọ́dọ̀ irú irú irú rọrùn báyìí. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣe sùúrù sùúrù tó ti ń ṣe inú nìkan máa ṣe because sincerely mi ì mọ nǹkan tí mo lè sọ sọ́rọ̀ tó nílẹ̀. but but olùrànlọ́wọ́ ló yẹ kí tọkọtaya jẹ́ fúnra wọn káwọn ọmọ ọgọ kan lè rí nǹkan dé bá a ah, má ṣe o. títí débi pátá sanitary pad tissue nǹkan Saffron. Mom. Don't scare me. What is it? Mom, Shebe it's not about how hard you work. Mm. It's not about how lucky or blessed you are. You're scaring me. It's majorly about how your destiny is written. my dream that I've been chasing has finally come to reality. Like, I've just been signed into the biggest record label in Nigeria. Mommy, check it out. Hey, Mommy. Tell me you're lying. Mommy, Mommy, I'm going to become a star. I'm going to become a star. wá ṣe mí lóore o mi ò lè pa á mọ́ra. irọ́ ni mo sọ ní kankan mẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ìwọ so ẹnu tèmi ò tó àṣẹ mọ́nú lé mi Dàmọ́lá ẹnu mi ò rán àṣẹ mọ́nú lé mi èmi lè pàṣẹ nù lé kí wọ́n lè yí padà mo ní kí wọ́n má kọ orin wọ́n wá dé owó wọlé ń sìn òní wọ́n ti sáì ní gbogbo ẹni mo ń gbọ́ nílé wọ́n sáì ní wọ inú ilé mi ah <laughs> kò sí wàhálà ó ti yanjú èmi mo nílé yìí èmi ni mo ní ìwọ wàá tẹ́sítà ni kò jù bẹ́ẹ̀ lọ get out of my house. I don't understand kí ló mean by wàá tẹ́sítà ni get out of my house I don't understand. tí wọ́n ló ń gbèlè yẹn tí wọ́n ló ń gbèlè yẹn ó tiẹ̀ ti da bẹ́ẹ̀ èmi ń bá ọmọ tèmi sọ̀rọ̀ èmi ń bá ọmọ àlè yìí sọ̀rọ̀ ọmọ kọ́mọ ọmọ lórí burúkú mo ń bá sọ̀rọ̀ ó yí òun padà àṣẹ wọn ló wà lẹ́yìn ẹ̀ ìwọ ló ń pọn lẹ́yìn ìwọ ló ń pọn sẹ́yìn kí ni mo ṣàṣe ìwọ kí ló ẹ ẹ mi ti quiet will you shut up ìwọ wọ̀mí ara wọlé kójú wọ̀mí wojú yìí tí n bá wọlé tí mo dẹ́gbà tí mo bá nu lé <sighs> máa jó ẹ lójú bẹ́ẹ̀ ni mo sọ. èyí Táyọ̀. what. really you will speak to your son in such manner with so much hatred really well inú mi dùn pé o sọ pé ó bá yọ dead body. Because it will be over your dead body. Ha! Oh! sọ̀rọ̀ síbẹ̀. Tó bá try yẹ, tí o bá try yẹ, tó bá fi I promise you, you would not live to regret it. Oh, Oh, come on, mò ń ṣeré ni. Nígbà thank God you never said it over your dead body. Because I will gladly mourn you. And it will be because of my children. And it will be for just one week. Because a man like you deserves tears any good woman. Kini problem ẹ gangan náà? Kí ni ìṣòro ẹ no? náà? Kí ló ṣẹlẹ̀ No, dá mi lóhùn. What kind of father and husband do you want to be? Oh, fẹ́ kí ọkọ gato tó ẹ. Ìlara gbé ẹ wọ̀. Ó fẹ́ Why are you men always scared of successful women? No, that one, hey! Mm. Please, let's get this over and done with, once and for all. Jọ Dámilò you, kí ló dé tí ìlara wọ ẹ̀lẹ́wù gbọ̀ngàn? eh? kí ló dé tí o fẹ́ kí See, I can take anything, but not at the expense of my children torí tí wọ́n ní mo ṣe ń jìyà àwọn Yorùbá ti sọ́tàn wọ́n ní ìjà lára òun tán bọ̀rọ̀ à ń jù wọ́n ṣe wí lẹ́jọ́ sórí ìlara tó gbé ẹ̀wọ̀ fi ẹ́ because nǹkan tí ó ń bí ẹ nínú nípa mi ó ṣì wà lọ́wọ́ mi torí mi ò ní fi iṣẹ́ sílẹ̀ nítorí títí ẹ so Mr. Yitayo Ọláyíwọlá it is over. tó bá dọ̀la cvm kò lọ bí iṣẹ́ pẹ̀lú mi yẹ kò pẹ́ gbọ́dọ̀ pẹ́ mọ̀ mo kó lọ iṣẹ́ pẹ̀lú mi o. if you say so. ọ̀rọ̀ o ojú afọ ìfọ́tọ́ ìjà ní mú wá o. ájú wọn ò ṣe é wí lẹ́. ẹ dákọ̀ ìlú lẹ̀ ẹ gbọ́ wọ́n ní wọ́n fẹ́ ju ìyàbọ̀ bá kú. ó tún wá sọ pé ẹni tó bá ju ìyàbọ̀ bá kú ọkọ̀ ti wà ńlẹ̀ fún. ilé ọkọ̀ ayé ọlọ́pàá ṣé ìgbà kí mo lè jẹ àwọn bàbá kùsà. Ah! àgbàrá òjò mọ̀ lọ́rọ̀ Sanyaolu kò lóun ò nílé wọn onílé ni ò ní gbà o òun fẹ́ bàlú jẹ́ǹtì ẹ̀ ni o. ẹ gbà mí ará àdúgbò ọmọ ti ń gbé mi lọ. kéèyàn lòún gbẹ́sẹ̀ lọ́mọ nínú ìtọ́lọ́ba tó níjòyè. bàbá olóyè ó ṣẹkẹṣẹkẹ lọ́rùn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ jí gbé ọmọ ọlọ́mọ tẹ́ ẹ gbé pamọ́ sákàtà yìí òun mo wá gbé kẹ́ bóde o. ẹ̀yin tẹ́yìn rẹ̀ bá dayaba. ó ní ìwọ ni. ayaba kí ni kí ni ọkùnrin tó kó obìnrin arẹwà márùn sọ́dọ̀ tó dẹ̀ ń bọ́ wọn iṣẹ́ ńlá ló gbé. bàtà bàbá wọn ni wọn fẹ́ tẹsẹ̀ bọ ni ìgbà tẹ̀yìn ti bá méjì ńlẹ o ẹlòmíì ló tó délé ah, ẹni ẹrù ń bẹ lórí yín o òṣùká yẹn sùn dáadáa. ẹ máa bọ yàn kó tún lọ rajà ṣé ibi ò ní pàtàkì nínú àméjèèjì. ẹni tó bá gbé pósípò ọ̀la tí ọba mọ̀pọ̀ ọ̀la lò òun ni ẹlòmíì jẹ́ ẹni bọ́sẹ̀ kí sẹ́yìn gan alẹ́ kan mójú ni sẹ́mọ̀ kó lóye ní kọjá lọ. bàbá wí tẹnu ẹ̀ bá bó nígbà wo lọ́jọ́ wo àti lásìkò wo lẹ́yìn joyè ńlẹ̀ yìí tá a fi mọ̀. ẹ kó wọn ní bàbá mọ́ra. láti wá dáràn nínú ìlú ìgbà yìí abọ́bakú tó fi abọ́bakú jẹ àwọn méjèèjì fúnra wọn wọ́n ń dà lúrú. ó yẹ tó kulẹ̀ jẹ sọ̀rọ̀ kó wà fi yóò yọ wà fi tó wá ṣe fúndáfúndá tó yẹ fúndáfúndá káàkiri wo lónìí èmi ò gbowó tèmi o bẹ́ẹ̀ mo sọ fún ọ. kódà láàrin ìlú kò pé rẹ̀ lábẹ́ máa kú mọ́. abọ́bajú yóò ní mí tí wọ́n fi ìyànjú èmi fẹ́ gboyè ni ó dà wọn ọ̀fẹ́ olùmọ́mọ́ dàrin mọ́. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ èmi ju ẹni tẹ́lẹ̀ máa alẹ̀ mọ́ lọ o a sì ti tí o sì dé bolóṣà lọ́wọ́ ọkùn bá bá ń lẹ́ni tí ó bọ̀ kú o. wèrè wà á mọ ni o àti fi wèrè jóye o. ó lè wọlé abájú ẹbí kó lẹ́rù lọ ó lè ti wọlé abájú ẹbí kẹrù abájú lẹ́gbàá o. wọ́n fẹ́ràn owó bíi. ṣé bá ṣe mọ òògùn náà nù this one you will be too well alone. kábíyèsí tuntun ni èmi. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ronú yìí ó lè kọ́lé àìsàn fún yín lára ní èdè sàánú èrò. sáàjọ múlẹ̀ nínú bá jẹ́ pé kábíyèsí ó ti àgbà yìí ìwọ́n tẹ̀lé ìwọ́n tẹ̀lé. irú wàhálà wo mo kọ àmì sí báyìí. Yes! Killing PC! Everybody are running away. What's going on here? Wọ́n fi kú ṣe prank. Wọ́n tẹ̀mí àkọ́kọ́. Sórí kúkú tó kú, ó dùn mọ́ ẹ̀mí o. Má wàá jẹ́ kí n regret pé o ti padà. Ah! a ṣe ṣe fẹ́ràn ṣòye. kí la tí ì rí o à ń gbóṣùpá lọ́hùn. ẹ̀yin òkú ẹ̀ ń kọ fújì ni. kódà ń kọ wákà. what a lie. lọ́wọ́ ń tún ọ̀kadà tó sọ́yìn mi nìkan ọmọdé tẹ̀mí lọ́wọ́ ń tún ọ̀kadà tó. wọ́n àtòkù ẹ̀ jọ lẹ̀pọ̀ ẹ̀ jọ rògbò ẹ̀ jọ rògbò. Goswan. mi ò sí ní mu. nígbà tán ni kí wọ́n bá kíláǹtì sọ̀rọ̀ tó ń sọ Ghana ṣé kémi ò máa sọ àmùgánà ni kí n máa wá ṣe gánagànà bíi tiẹ̀. gbogbo wẹ̀rẹ̀ tó ń ṣe yìí àìlórí kìrìtì kò tẹ̀ sí english mọ́ pẹ́sọ̀ ti wà ó pẹ́sọ̀ ti wà ó mi ò gbé gbogbo kẹ́ni kọ́mọ̀dé kọ́ bọ́ọ̀rọ̀ mi tọ́bọ̀rọ̀ mi ọlọ́wọ́ ọ̀rọ̀ yín ni ó. máa jẹ́ máa jí máa rẹ̀ máa pẹ̀lú ọkọ̀ kò ní í yọ wo tí nǹkan kan bá ṣe ọ láyé yìí kọ́ má dà fún mi kí ni tiẹ̀ tó ń ṣe àmì sí ní tí mo sọ. kí ló tẹ̀kún ti báyìí àwa náà fẹ́ fìtì ni. góòtù ní bẹ́ẹ̀ wájú rẹ̀. mi wo ló wa bọ́nà pé ààrẹ tẹ́lẹ̀ ó ti di góòtù. ẹ torí i'm great of all time. wo wẹ̀yìn rẹ wò. wo sotiri ẹ sori ọ lọ wọn bá di. ẹ bẹ tẹ sọ kí ló dé ìyàwó sójà ni. ìtọ́jú ìfẹsọ̀dá. bàjẹ́ báyìí. mo ti jẹ́ rí o hmm. sídíkìù mo ti jẹ́ dáadáa rí. ṣé sídíkìù lélẹ̀ yá àbí bílíkìù. bóyá bóyá kọ ni sídíkìù àbò ni bílíkìù. bábíkìù ni wọ́n máa ń pè. bábíkìù ni. ìjà ẹ̀ lára kì í tọ́ bọ̀rọ̀ o ojú wa fọ ìfọ́tọ́ ìjà ní mú wá o. bá ò dáná wò èéfì ò ní rú sóde o. iṣẹ́ kí màá yí dédé ṣe bí ìdí pàtàkì kan ó sí. ojú ọ̀run tẹ́yẹ fò ó láì fara kanra wọn bàbá fìmọ̀ ṣọ̀kan ohun tí ò tó aṣẹ́kù o bójú bá fara balẹ̀ o ó má di dandan arimu o ọkọ àtaya ẹ mọ́jọ́ ara yín o nítorí ọ̀kan ṣoṣo nìyí o kò yẹ kẹ́ ẹ̀ bára yín jà o torí wípé báwọn àtẹnuṣe rẹ tó ìjà ò lè ṣe kó má wà o ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ gbọ́ra yín yó ẹ má jòwú o ara yín o torọ́ kan ṣoṣo.